léèwé tí ò sí nǹkan mo ló ń sẹ́yìn. ẹ wo àtò gbé dìde àfọ̀nìkẹ wa yẹ̀wá wò náà ní kẹ́ ẹ yẹ̀wá wò kí ni bàbá ṣe ti rí títí pupa tó ń gbọ́ torí ẹ̀ la ṣe pè yìí. ìgbò ọ̀sàjárì ni. ọ̀sàjá ọmọ yín ló wà nìyẹn. ẹ wọ bàbá yìí jà ẹ ní sùúrù náà ọmọ ta ni ọmọ wa yìí náà ni kò ṣe kọ́kọ́ tó. àwọn yẹn fún àtọ̀dọ̀ tèmi. bọ́ọ̀lù òun ni. lọ́sẹ̀ lẹ́yìn n ò gbà bẹ́ẹ̀ jẹ́ wọn bá mi pè wá. kọ́pà lọ́ bá wa pè é. ẹ ẹ sà kò ṣe pé sólùkọ́ ni ìwọ náà. I'm a teacher. Mr. Alabi nìyẹn. yes ẹyin tí mò ń tẹ́ láti sọ ni pé ṣé rí kò ń wò à ń sọ pé kẹkọ̀ọ́ assist wa ni kò ń ṣe pé à ń blame ọmọ yín. ẹ jẹ́ wo tiẹ̀ pé dénú. àwọn náà ló ń bọ̀ yìí. pẹ̀lẹ́ àwọn òyìnbó ara òyìn òyìn ọmọ ń gbọ́ kí ló ṣe wà tí olùkọ́ ti ń gbóyè. bàbá mi wọ́n dáùtù ẹ̀ ni. èmi àwọn lẹnu. èmi àwọn ẹni mò ń nọrùn bí ajá ẹ̀yin náà sì bẹ̀rẹ̀ sí gbó bí ajá láti sí lọ. Ah! gbọ́gbọ́gbọ́ làjí jìjàgà ó rè é nà lọ́rùn yóò da ọpọlọ rẹ̀ rú. ilé kú. bóun ọ̀bá gbọ́mọ tó ní mi sábà pé bọ́sẹ̀ dàgbà bò lọ́rùn ó lè kú. kú lọ́rùn. dà ah, ah, ah. ṣe ṣe afa akọni yín mọ̀ ń bọ̀ ṣe irk lẹ́ ń kọ́ ní ẹ̀kọ́ yìí tó bá ṣe pé òun lẹ́ bá ń kọ́ ẹ̀rẹ̀ dúró mẹ́ o bí bẹ́ẹ̀ kọ́ ẹ kàn dín nu yọ ẹ rò pé rúgbọ́n wọn fi ń ṣe ni bí bá yànda rẹ̀ fún yín ẹ dààmú ni. ẹ ẹ sà ẹ má dáhùn olóhùn tí wọn ṣe understand ẹ kọ assist wa ni ẹ get nǹkan tó ṣe èmi ti sọ pé all right sọfẹ pani. àti tó ṣe dá. ẹ jọ ẹ kò bá wa bẹ mr woyin fakole lẹjáde. òkú àkíyèsí lóríta tí a yìí mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ rẹ̀ mo sì fẹ́ kó dáhùn ṣé kí ní elérù ń lolo àbóníyẹ̀pẹ̀ àbónítọ̀. onítọ̀ ni bá mi. onítọ̀ èyí ń tiẹ̀ sì dá. ẹ ẹ yi gbogbo ni onítọ̀ yẹn nu. ṣe rí obìnrin tí ń gbé olùkọ́ yìí òun ó yanu òun ó wà tọ̀ sí lẹ́nu. ta ló máa tọ̀ sí òun náà ló tó lo nǹkan fún láàlò ìtọ́ rẹ̀. ẹ ṣe jẹ́ ká lo tí mr labẹ́ ọmọ kan. ẹ má jẹ ìtọ́ ẹ má jẹ àṣetẹ́ ẹ ìtọ́ mi ò tí ì bímọ. <laughs> òun ò tiẹ̀ nílé tọ́ ọ yẹra fẹ́rẹ́fẹ́ ọmọ òun ara rẹ̀ onítọ̀ bẹ́ẹ̀ lábẹ́ ẹni tó lo nǹkan fún rẹ̀ òun náà ni ó tọ́ tára rẹ̀ ó fi wálẹ̀. Mr. Awóyífá ẹ má lè tọ̀ fún wa náà. bàbá mi tọ̀. ẹ mi lóṣù kan sí ìrìn mi ò tọ̀ mi ò tọ̀ oṣù kan sí ìrìn tọ̀. olùkọ́ olùkọ́ olùkọ́ yìí ẹ mọ̀ wàrà yóò tọ̀ ara òye òye ọmọ ọba. máa tiẹ̀ ẹ fún lómi mú dáadáa Mr. Labi ra omi fún kọ́pọ̀ ẹ fọkàn balẹ̀. ah mr alabi èmi mo ní kí ọmọ pè yín wá eh, ẹ jọ eh, how good are you in typing. I'm very fast, very, very fast. Okay. Tá bá fún yín ní A4 paper, like how many minutes will it take? Under five minutes, I'm done. Five minutes, yeah. okay, fine. Uh, mo fẹ́ kẹ́ um, type o expulsion letter ni. Um, details sir àwọn nǹkan tó fẹ́ kó wà Okay, ẹ̀. um, yeah ẹ ti bọ́ yìí mm, awóye fàkànbí òun ni mo fẹ́ kẹ́ sáré bá mi type kí n lè sign ẹ gbọ́ torí because mo mọ̀ pé máa the right language láti lò torí ẹ̀ gangan mo ṣe pé ẹ̀yin Mr. Alabi ẹ̀yin lè máa type ẹ̀ ẹ get. Um, <laughs> tí bá get right sir. Eh awo yi faa ti ss3. ẹ òun ni na òun ni. wow <laughs> sir um, mi ò mi ò ní type ni sir i'm not good at it. mr Labi, kí ló ń ṣe yín tẹ̀ ń fi g báyìí typing typing ni mo ní pé kẹ́ ẹ ṣe ṣe bí ẹ sọ pé máa ṣe in five minutes sẹ. sir ẹ má jẹ́ n type ẹ mọ̀ dáadáa pé èmi nìkan làwọn parents mi bí o. okay. and ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ àmọ́ orí ọmọ tó jẹ́ sísí pupa bá ọmọdé ìwí lásán lórí pọ́ńjìwé wò ó bẹ̀rẹ̀ sí ní gbóbi ajá ọ̀hún ti tí sísí pupa tó mu ìtọ̀ ló tó balance mo sure pé ti bá type lẹ́tà boy. yìí máa máa kọ bí àkùkọ ni ó dìgbà tí bá jẹ mí kí tó balance àbí kí n sùn kí n má jì. ẹ ṣàánú ẹ wo Mr. Alabi typing kí mi sáà. see you are an authority kò sí nǹkan tó lè ṣe for authority typing ni mo ní kẹ́ ẹ ṣe kí sign. ó máa mọ writing mi. nínú typing. Ah, ah, ọmọdé yẹn wẹjú kò yé yín ni sá. oh sir a good advice mo fẹ́ sọ wípé bóyá kàtẹ́ máa kọ̀ lẹ́tà rárá nítorí pé agbára wà mú un authority ló jókòó yìí ẹ kọ pé kẹkọọ sọ fún un ní kẹfí bá sọ̀rọ̀ máa lọ máa wá school mọ́ finish case closed. okay. yes. I will address adhere strictly to your advice. thank you sir. Um, now mo máa fẹ́ kẹ́ wá lọ sínú class ẹ̀sìn kẹ́ ẹ pè wá kí gbogbo àjọ jókòó ká dé sọ fún. my principal sir uh-huh. ẹ nídìí láti pè mí lórí. no authority rẹ̀ kẹ́kọ̀ọ́ bá sọ̀rọ̀ voice lásán kó máa lọ okay another good advice. okay ọ̀rọ̀ yín yé mi ẹ fẹ́ yẹ̀yẹ́. kò strong. Go strong. bẹ́ẹ̀ni. very good advice ni sir. sir ẹ jẹ́ kí gbogbo wa wà lásẹ̀mílì. ok. kó yọjọ́ ta papa ṣàṣẹ́mílì kẹ́fìrọ̀dì wà mẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ pé jáde ni you come here go home and never come back finish ojúmọ́ àti sá. kò ń wá sàṣẹ́mílì. sá. kò ń wá sàṣẹ́mílì. ṣé ìlú ti wá. ẹ eh, ẹ eh. kò lè wá o. a wá sá. ó dà ẹyẹ make sure pé kẹ bá mi pè wá kò wá sàṣẹ́mílì. ẹ eh, mi ò ní pè wá but àwa. thank you i promise you that thank you sir. mr alabi yìí ò lè kọ̀ọ̀rọ̀ sí lẹ́nu sir. mo ṣe kò tó lè ṣe fọ́tọ́rítì. nothing sir. Um, mo fẹ́ wá ṣe àfihàn olùkọ́ tuntun tí a ṣẹ̀ṣẹ̀ gbà sí iléèwé Mrs. Salami àwọn ni. good day everyone thank you. ẹ mo dẹ̀ fẹ́ fi tó yín létí pé inú ọ́fíìsì yìí náà làwọn náà máa wà báyìí. ẹ desk Mrs. Akínfẹ́nwá ló máa wà pending the time tó bá máa fi dé láti leave of absence wọn. Mm-hmm. so àyè eh, eh, wọn náà rèé so you can just uh, go there. mi salami ah my mama enjoy school ah our school is so cool as long as you stay in your eh, lane. ẹ ẹ ẹ jọ kí lẹ mean by stay in your lane ẹ jọ mi ìfẹ́ gbogbo kébékébé o wọ́n máa gbádùn ilé ìwé yìí and i know that we have competent teachers. yes yes yes. àwọn tó ah. máa fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú wọn. as usual. and àwọn tí mò ń wò yìí olùkọ́ gidi ni wọ́n. Yes ẹjọ́ mi ní fẹ́ wàhálà rárá ẹjọ́ ilé ìwé ìdá kò dẹ̀ sí nǹkan kan tó lè bàjẹ́. Mr. Alabi is there to always put you through. Uh, no, no, no, I will put you through and everything is gonna be okay. Ẹjọ́ mi ò ní fẹ́ ká máa sọ àwọn ọ̀rọ̀ tí kò ní jẹ́ kí a nífẹ̀ẹ́ ara wa nílé ìwé yìí o. All right, ẹ ṣé gan. Thank you. ìyá mi ọwọ́ ẹ fún mi lẹ́ran kan ṣe o. ẹran kan sí bíi ti bò ah, ah. kí ló ti rà dáradá ẹ pọ̀ tó báyìí náà èmi tí mo jẹ́ ìyá rẹ̀ gan mélòó níbẹ̀ wájú mi tí mo fi ń jẹun ó ń bàjẹ́. ẹ mọ̀ bóbìnrin lẹ́yìn ọkùnrin làdá. Ah. ọkùnrin làdá sáwọ obìnrin wa lọkọ gbàtọ́ yẹ kó ti fi bà yín jẹ jẹkújẹ yín pọ̀ kán fún yín lẹ́ran kan ṣẹṣẹ́ nu tọkutọ́kù. ẹ bójú yín sọ bá lóun ó jẹran ẹ fún un lẹ́ran sí. kí ló dé yín fẹ́ràn kẹ́ mọ̀ bọ́mọ jẹ́ báyìí náà ẹ wá ṣe gbé síwájú yín fún tẹ bá fẹ́ tọ́ ọmọ tẹ fẹ́ ṣe bàbá ọmọ. mo ní fún lẹ́nu gbà jápọ̀ mọ́ ọba jẹ̀yìn tán tọ́ba jẹ̀jà sí kọ́ mẹ́jà èmi tẹ́mi ń sọmọ gẹ́gẹ́ tì ní yé mi. gàdàgàdà lélẹ́yìí tó ń ṣe yìí kápẹ́sẹ́ la pè ọ́ sí nìsín ọmọ sákàkì àdúgbò ni oúnjẹ délé òun arànjú òǹjẹun àbí. ọ̀lẹ́ ọmọ ṣíṣe kòrò jíjẹ ọ̀fẹ́. gbẹgbẹgbẹgbẹ mi sọ. so gbádùn sẹ́mi lọ́n bá sọ ìyá mi ó ń dáàtù mi ni o. pèsè ní dáàtù rẹ nígbà tó mọ rẹ lágbà tó mọ tó tọ́. ní dáàtù ẹ̀ ní lóòótọ́ ó mọ ibi tí ó ti mú pẹ̀lú gbogbo tí ń ṣe bọ́ sí ọ ní fọ̀rún báyìí ọ sáré síwájú ni. má fọ ọkọ ọmọ tèmi o ó ti gbọ́ má fọ ọkọ ọmọ mi wọ́n na ọmọ mi o. ẹ mọ́ra sí i tẹ́ bá sì múnú bí mi mo lè ní ẹ kó oúnjẹ wọlé kẹ́ni kankan mọ̀ jẹun mọ́ kí ló dé gan rí à ń jẹun ìwọ ń bá wọn ọmọ rẹ wíjẹ ìṣèwọ́ tó wòrò ẹ̀kọ́ wo ló ń kọ́ wọn bàtà bá pẹ́ nìkan lórí ní ìsìn oníhun tó ṣe sí èyàn lóun ó jẹran sí mo sì ti fún un lẹ́ran kí wà láriwo. ó mọ ibi tí ó ti mú wọ kí ṣe láàrin ojú tọ̀dọ̀ mi ní tì. bàbá wo yín fa bàbá wo yín fa ẹ ẹ mọ̀ mọ̀ bá wo yín fa jẹ́ fún mi kí tiẹ̀ ni mò ń sọ yìí gan ẹ ti ń bá wo yín fa jẹ́ ẹ ṣàánú mi torí ọlọ́run ṣé pàlàpàlà tó ń ṣe káàkiri gbogbo ẹjọ́ ẹ̀ tí wọ́n ń pariwo kiri ṣó tẹ́yìn náà lọ́rùn ni ẹ já pọwọ́pọ̀ bọmọ ìwúrí ẹ ṣàánú mi. ìyàwó yẹn fa nígbà tó o ti lọ́rọ̀ wa mo mọ̀ wípé ìtàn ló bá wa ah, ah. ìtàn dáa títàn ò bá ní pọmọ onítàn lára tí ò ní fi ọmọ onítàn sínú ìgbèkùn ìtàn dáa ìwọ mọ̀ wípé awo yẹn fa ọkùnrin ni. Mm ọkùnrin ò sì lè ṣe kó mọ̀ ṣe sí ọkùnrin gbogbo bí ti ń ṣe èmi lọ́jọ́ ọmọ tẹ́kùn bá bí ẹkùn ni ó jọ. ewu tẹ látẹnumọ tẹ mọ tẹnumọ gan èmi lójó èmi lójó èmi lójó kákẹ́ báyìí ṣe ń ṣe wọ́nrán wọ́nrán kiri ni ṣé mi ò fẹ́ yín ni a ní ẹ jẹ́ ká bọ́ ọmọ wí. ó tún ló ń ṣe wọ́nrán wọ́nrán kò ṣe wọ́nrán wọ́nrán ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí mò ń kó sí là tí mo fi ń dè kó lè dọkùnrin tí ó dúró tán ló fi ń ṣe bí ti ń ṣe o n ò sì tí kó nǹkan kan bo rárá torí n ó rò ah. débi wípé béèyàn bá dárí sọ ilé ó mu ó ah. sì mọ̀ wípé nílé bàbá tán ti bí mi wọ́n burú lọ́mọ ńbẹ̀ ah. wọ́n burú léèyàn. fapọ̀n lé ogun tó ń ṣe fọmọ ẹ ti jọjọ́ orí ẹ lọ jù. ìwọ lọ rò bẹ́ẹ̀ kan jọjọ́ orí rẹ lọ èyí tó jọjọ́ orí rẹ lọ n ò tí ì ṣe débẹ̀ nígbà tó bá gbé pẹ́ẹ́lí sí mo mọ̀ gbèsè tó kàn tá tún ṣe wo mẹ́nu kó lórí eyín o ẹ má bàa rojọ́ rẹ kiri o yóò mọ láàrin èmi rẹ ní kó o sì jẹ́ ká wọlé ká lọ rè sùn ilẹ̀ ti sùn ọ̀nà wojú aago. kinu tó ṣe pé inú yàrá ọ̀dọ̀ mi gan ló sùn mo mo fẹ́ nu ìmúnu yẹ kó yẹ ọ mo kó tó jọ mẹ́ta kan náà kéré nu kínú dáwọ́ nù lé jàre dáwọ́ lé o mo fẹ́ kíní o mo fẹ́ ṣubú ọ ni o. ìbáwọ̀ òwúrọ̀ ìbàdàn nítorí àwọ̀ ọ̀sán gangan ìbọ̀kùnkùn ṣùwì àwọ̀ ọ̀gànjọ́ ìbá ṣáká àwọ̀ òwúrọ̀ yẹ́ ìbàgìrì múlẹ̀ àwọ̀ òde ìjẹ̀ṣà ìbọ̀nàbọ̀nà ló nífẹ̀ẹ́ àbúrẹ́ ìbá jagunmalè akáwọjọ ọ̀run ìbá alágàntí èlé àwọ̀ eré ọ̀tá ìbá girigiri wo ìbá girigiri wo ìbá rògbòǹdù tó pọnjú ọ̀ràn yàn wáyé ìbá ẹ̀yin onílé yìí dà ẹ̀yin onígbò yìí mo fẹ́ ká sáré tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ wá àwọn yẹn fárẹ̀ ó dọwọ́ yín o mo fẹ́ kó dàpáta torí bẹ́ẹ̀ yẹn bá dárí sàpáta àpáta jọ mú dànù ilé táyà gúnugún bá gbà ìgbà ẹyẹ ní fibẹ̀ sílẹ̀ ìgbà ẹyẹ igbó tí ẹyẹ ọ̀sìn bá gbà ìgbà ẹyẹ ní fibẹ̀ sílẹ̀ ìgbà ẹyẹ àti gúnugún àtọ̀sìn ògbólógbò owó ni wọ́n fi rà wọ́n ó dògbò láyé mo ní ó dògbò láyé ọkàn rẹ̀ ó balẹ̀ bẹ́ẹ̀yàn bá ní kí ló ń ṣe tó bá dárí sọ látòní ilẹ̀ ó mú wọn àyíká odó kì í podó àyíká odó kì í podó àlọ́kàlọ́ kì í pọlọ àlọ́kàlọ́ kì í pọlọ gbogbo ń tó o bá ṣe láyé yìí wọn ò gbọdọ̀ sí bí ọ́ níbi tó o bá náwó sí kọ́nà wà ń bẹ̀ ibi tó o bá gbà kọ́kàn rẹ ó balẹ̀ olúgbògì àjànàlúfẹ̀ ọkùnrin rẹ tí wá bí omi ọkùnrin àjàntìrẹrẹ tí wá tolúfà lẹ́yìn panilódì bá fẹ́ nígbà tó gùn sunkún pọ̀ wọn láṣẹ lẹ́nu ifá lọ́nà kí n láṣẹ lẹ́nu látòní ìlọ olékè àwọn ọ̀tá olékè ọ̀tá lẹ́ ọ̀tá òde àwọn amọ́niṣẹ́ ni àfàìmọ́niṣẹ́ ni aṣenitọ́bánidáró kò lékè wọn gbogbo ibikíbi tó o bá sì wọ̀ jìnnìjìnnì gbọ́dọ̀ bóbẹ̀ èyí tó ṣe ìyókìkí rẹ̀ ó kàn búrẹ́búrẹ́búrẹ́búrẹ́búrẹ́ bí ó ti rí nu o torí àgbààgbà hàn hàn ní mẹ́fọ́ ọlọ́yẹ ó gbogbo kọ̀ọ̀kan mọ̀rẹ̀ rẹ̀ barisa bíbá fún bàbá mi Ọ̀rúnmìlà bàbá mi fẹ́ràn rẹ̀ dágbà àbá ó fẹ́ràn rẹ̀ sọ́gbà ìmọ̀ràn ó ní báwo ni gbogbo tóun yóò ṣe máa ṣe àbámọ́dá kò ní dá sí ẹ̀kọ́ mọ́ṣẹ́ èyí tí mo wí lónìí àròrọ̀ mọ́ ó rí i pé láti bí ọjọ́ mẹ́ta nínú tí ń jẹ jíjẹ tó mú mú mu á wà sí àṣekágbá rẹ̀ lóru yìí láṣẹ wọnà tí ń bẹ lẹ́yìn rẹ̀ yìí ọ wọnú ọbẹ̀ wọn nígbà tó bá wọ ọbẹ̀ tán ibi tó ti jáde rèé èmi wà dúró láàrin tí wọ́n tẹ̀wọ́ gbà ọ́ bí nǹkan bá yọ ìtumọ̀ rẹ̀ ni pé ó dúró bí wọ́n bá pógún tí wọ́n pọ́gbọ̀n bí wọ́n bá jáde sí ọ ó dúró tì wọ́n òkìkí rẹ̀ ó sì kàn ó ò ní gbàgbọ́ lé mi jẹ́ ó tún bẹ́ẹ̀ ṣe ni nígbà tí n bá dàgbàdàgbà tí n bá lọ tán ìwà náà tún bẹ̀rẹ̀ yóò ṣe jẹnu ó yẹ sílẹ̀ sílẹ̀. ẹni tá a gba agbára fún rọra ṣe. ọgọ́ olúkọ̀ kò àyà ná alágbára yẹ kò bá jọ̀wọ́ rọra ṣe ẹ̀yin òmìnira ayé ẹ bá jọ̀wọ́ rọra ṣe ẹ ẹ lọ rántí ilẹ̀. nígbà tí àwọn Yorùbá ní sàlámù gbèrò ọmọ àlè rẹ̀ kó ti gbèrò àgbèrò níwájú ọ̀hún lójú mélòó mélòó rú ẹ̀. pẹ̀lẹ́ ọmọ bàbá ó ṣàpọ̀ ẹ̀ lé. owó èmi nù èmi nù sórí idán tó wà lọ́wọ́ mi mhm. idán tó wà lọ́wọ́ mi kẹ̀kú tírélà wà. ẹ lè kó tán rárá. bẹ́ẹ̀ ti rí ọmọ bàbá fapọ̀ ńlé. <laughs> sórí mo lè sọ pé kí àrà san kó pasadé tó lóun ò fẹ́ kẹrin wa mọ́. Ah, ah, ah, láì ṣe ṣọ̀gbọ́. àwo èmi ṣe ṣàngó àwo yìnfà lèmi ó yàtọ̀tọ̀ síra wọn. ẹ ẹ o tó èyí tẹ ẹ sọ náà tó sẹ́yìn bẹ́ẹ̀ mi ṣe wà yìí ebi ti ń pa mí ebi ti ṣe ń pa èmi ó ti fẹ́ kú mọ́ mi inú báyìí ẹ wàá gbọ́ ẹja máa lọlé ká lọ dáná. Mm, ẹ má jà lọlé ẹ ìyànà kan bẹlẹgbẹ tí sì ń bẹun ẹja gbà lọ bẹ ká lọ jẹun. kí ló gbé gbogbo ẹni sọ kí ni mo ṣe sàwọn kan náà ẹ ẹ ṣé ibi tá a fẹ́ lọ jẹ́ nìṣiṣẹ́ olówó tó sàn bẹ́ẹ̀. gbọ́dọ̀ kí ló dé tẹ̀ mọ́ rí dínkù mi ibi tí mo bá ti wà náà sọ yẹ kẹ́ ẹ mọ rárùn owó láàrin ara wa síra wa. ẹ ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ń èwo ló ń wá kí báyìí. Ah, ọmọ sáà mọ̀ wò mí. ó dáa o. tọ́ ayíbírí awo àgbá ọ̀dàbìrì awo àlùpàyídà bó bá yí àlùpàyídà ọ̀dàbìrì ọ̀dàbìrì ọ̀yẹ́ paradà ewé ọwọ́ mi ọ̀tún ewé ọwọ́ mi òsì ẹ paradà kẹ́ẹ̀dọ́wọ́ ọ̀pọ̀pọ̀ paradà ọ̀pọ̀pọ̀ paradà paradà paradà. Eh? ọ̀dọ̀ ọ̀dọ̀. ewé ni wo ọ̀dọ̀ ọ̀dọ̀ kí ló dé báyìí. oore ewé ni wo. oore ni sagan ni o. mo dání mo dání. àní o mú lọ́wọ́. fúnṣà mú fúnṣà mú sàmúgbà. ẹrú bẹ̀rẹ̀ sí báyìí ẹja lọ jà. ẹ jọ ṣé wọ́n yóò ní padà di nǹkan mi báyìí. gbọ́dọ̀ gbẹ́gbẹ́ gbẹ́gbẹ́ lọ sí dáná. àwọn àwọn yìí fa àbọ̀lẹ̀ gúkú ni ẹjọ́ dẹ̀ mi o. Fálànà Fálànà kí n ṣe mébi kí n tẹ̀lé ọ̀gá yìí gbàtí kò sí ọ wọn fọ ọkàn di tíṣà làwọn ah, ah. láì kò bí ọ̀dà ìdí ọ̀gá bí ọ̀dà kò bí mi dà. ọwọ́ àbí ewé. ọwọ́ ni mo wí. ọwọ́ ọwọ́ ilégbèjè. ìnàkí ìgboro wọn ń pè bẹ́ẹ̀. kí kí n kọ yín náà. mo ń júwe rẹ̀ fún ọ dáadáa ni. kọ́ mo ti kọ yín. ó yà kọ ewé olómùyànmùyàn oko. ewé olómùyànmùyàn oko. oko. Mhm. mélòó ni yàn. díẹ̀ náà ni. díẹ̀. kọ ọṣẹ awúmájà ìyún wọn pọ̀. ọ̀sẹ̀ awúmọ̀jà ọ̀sẹ̀ awúmọ̀jà ọ̀sẹ̀ aládì wọ́n ń pè bẹ́ẹ̀ o. ọ̀sẹ̀ aládì. dúdú. bàbá mi níbo ni ti rí gbogbo eléyìí ra lọ́jà wa. ọdọ àtẹ̀wọ́ ni. wọ́n sì ní gbogbo eléyìí. sí. àbí tútù. ní àbí tútù <laughs> sì yà lọ tó o bá ti dé ọ̀dọ̀ àtẹwọ́ nígbà tó ń bá ta gbogbo kẹ́lẹ́ fún ọ tán tó o bá wá ń padà bọ̀. ewé kan bẹ nínú sẹ́yìn tó ṣe pé a gbọ́dọ̀ rà á lọ rí gbá lórí igi rẹ̀ ni ewé ìdààmú wọn ń pè ọ́ ìdí ẹ̀ kọ̀ dàbọ̀. bàbá mi ẹ̀ ṣe jẹ́ ká lu ìyálóde. ewé ìyálóde bò. wèrè ayún náà. ewé ìyálóde ọ̀pápọ̀ mọ́ tá a fẹ́ ṣe dàrí ewé ìdààmú ọ̀rọ̀ dà wá sí mọ̀ wọn tí mo fẹ́ ṣe ni. bàbá mi ewé ìyálóde lè mi ọjà o. ọjà ewé bí wọ́n bá bí ìyá rẹ̀ rìn kọjá ìwé ìyá lóde wá sí. bàbá mi ìwé táwọn àlìjẹ̀nú mi ni ìjà ń lò. a lóru bí wọ́n bá bí ọ̀rẹ́ jẹ́ yòó wá. àwọn àjọ̀nú ó rí pa àwọn àjọ̀nú wọn ó kò yá jẹ olónìí ọ̀ọ́dẹ sọ́nbẹ̀sùn ìyá òun ọjà ìwé ìyá lóde kọ́ dánwò náà dánwò ó ti pẹ́ tó kì í mọ́ ọ fi eléyìí ṣe òpin. ọkọ mi ẹ dákun ẹ mọ bínú. ẹ wá ẹ wá ẹ wá ẹ wá sẹ́ẹ̀rì ni ẹ̀rí tàbí sí mi lára ni. Ah, mo rò bí nǹkan ṣe yín mo ṣe mistake tàbí sí yín lára mo dẹ̀ ní kẹ́ má bínú ẹ dẹ̀ wọ́n á sọ pé mi ìríran abọ́lórí ah, burúkú nìyí. èmi. Ah, ìwọ ọkọ ẹnìkan tá wa ni ṣé aago mẹ́ta tá à ń sọ̀rọ̀ bíbá yìí ni wọ́n wá ṣe bí olórí òkú òníṣẹ́ gbàdúgbà lọ́jọ́ wàdúgbà lọ. o ti o ti o ti dá òtún ẹ̀ ewé ewé ewé ewé ìdí ọ̀gẹ̀dẹ̀ ìdí ọ̀gẹ̀dẹ̀ ìdí ọ̀gẹ̀dẹ̀ ìdí ọ̀gẹ̀dẹ̀. àwọn yẹn fún èyí ti rí kánodò asu kí lára ilé ọmọ kọ́ ọ lọ rí bára nǹkan wá dọ́dọ̀ àtẹ̀wọ́ kò sì já ewé bọ̀ lọ́wọ́ lọ lọ lọ látòní. lámì mo sáré ya ìdí ọ̀gẹ̀dẹ̀ ni yàrá. ìdí kí lọ lọ yìí ṣe mẹ́ẹ̀ kí ló ah! lọ rèé ṣe mẹ́. ewé ìyálóde lọlọ rèé já wa ni. bàbá mi mo sọ fún yín pé wétáwọn àlìjànú mi sọ pé yóò dáa fún kàtà fẹ́ lórí. bájú rẹ sọ àbí nǹkan yọjú wọn ọ̀sán ọba ṣe jẹ́ mọ́ lọ́wọ́ ni njọ́ wo la bí àkàrà tákàrà àtọ̀dọ̀ rẹ náà ń bímọ ìwọ ló sọ ní tí mo ṣe fún mi mo ní kọ́ ọ lọ já ìwé ìjámọ̀ wa ó rè já ìwé ìyálóde wa bàbá mi ṣé ẹ̀ ní gbọ́ tèmi báyìí ni. ń bọ̀ tọ́dọ̀ rẹ ṣé gbogbo ewé àtegbò tó lọ́mọ sọ́sẹ̀yìn mi ni ṣé mi kọ́ ọmọ kọ́ ni ọ̀rọ̀ rẹ yé mi àṣẹ̀ṣẹ̀ kóògùn màjèṣí tó bá gbọ́ kùrukùru kùrukùru òun náà mọ̀ tamọ́rí àmọ́ tamúra àwa gbóògùn kọdùn tẹ̀kọ́ yà ní fáfọ́ ọ̀sọ́ ti lògùn lóbìnrin níwọ̀ yìí. ẹ dákun ẹ bá wá pé bàbá. àwọn wọnú mọ̀ ń bọ̀. àwọn ọmọ wọn bọ̀ ṣù mí wẹ́ lálejò. ìlẹ́ kí ló ṣe. kí ló ṣe é ṣe ń ṣe pọ́ sóògùn lò. bàbá mi ẹ wọ ẹ mọ dára yín láàmú mo mọ nǹkan tó ṣe ẹnu rẹ ló kó bá lẹ́ẹ̀kan tí mo sọ pé mo yàdí ọ̀gẹ̀dẹ̀ hmm. ìdí ọ̀gẹ̀dẹ̀ tí mo lọ ẹni tí mo fi bá wíre. ìwọ ló ní kó máa gbọ́ kiri torí Ọlọ́run ẹni ẹlẹ́ni àbí. wọ́n fi kí ni ṣe kí ni wọ́n ní ebéèrè ọ̀rọ̀ kí ló wá ṣe fún ọ tọrọ fi dà báyìí. ibi tẹ́ ẹ rán mi mò ń lọ ó dà mí sí mi lára kàkà kó bẹ̀bẹ̀ kó bẹ̀bẹ̀ èbú ló bú. tó gbọ́ tó tó ń wo bọ̀bọ̀ tó ń ṣe bùlàbùlà bíi bẹ́líìtì ẹ̀rọ tó ọgbọ́n tó ló ṣe èèyàn méjì ń bọ̀ lójú ọ̀nà ẹnìkan ru omi ọwọ́ amú mi ọ̀dà sẹ́dí kejì la. ó ti àrú omi àtinúlé ló ti dà ó lè náwó yóò bá sọ jẹmọ ọlá bọ́ bá ṣe pé polóòrù náà yóò sì bá sọ jẹmọ ọlá nu. ṣé tó yẹ kẹ nínú ẹ bó yẹ kẹ ẹ bọ́ ọmọ wí sọ́tọ́ tí wọ́n dá mi sí yàn lára kéèyàn bá yóò ń tàn jẹ́ ló kàn. jẹ́ kí wọ́n lọ tán mọ̀ bọ̀. Hmm. wo ọmọdébìnrin tẹjúmọ́ mi kò wò mí dáadáa ọmọ ọ̀pẹ ni ajá bá bá lọ sóde ńlájà tẹjúmọ́ ọ̀wọ́n rí onílé ló máa rí àjèjì omẹ́sẹ̀ bẹ́ẹ̀ àjèjì kan fòru wọ̀lú wọn ni kó máa wálé ara rẹ̀ yòókù gbogbo lọ àgọ́ tó jáde kúrò lára rẹ̀ kó padà síbẹ̀ kó o do kára rẹ ó wálẹ̀ ẹ jùlẹ̀ bó lára rẹ ti rí tára rẹ ti wálẹ̀ ẹ rè wá oúnjẹ fún kó jẹun tó bá jẹun tán ara rẹ yóò gbélẹ̀ kó o máa ṣọ́ra bá ro mí gbà mí tó o bí o ṣe rù ọ lè jẹ́ nítorí ju báyìí lọ ní òṣèlè sí ọ. ayẹkọ́lẹ̀ ṣe yìí ẹ má bá yọ ọmọ tèmi jẹ ẹ má bá yọ ọmọ jẹ fẹ́mi o sọ́dún bàtà bàbá gbogbo ìlú ìjẹ́ tí bẹ̀rẹ̀ sí ní sá fún ilé wa ká tó mọ̀ pé yẹ ká ẹ kọ́ ọmọ tẹ́ ẹ bí ọmọ pé ọmọ tó bí ọmọ gidi ni wọn gbọdọ mọ bẹrù wánú tí bá lọ tán ó pé ní hmm. ọmọ tí ah, yẹ kẹ́ ẹ fi kọ́ ọmọ yìí torí kò dáa dáadáa tẹ́ ẹ ń ṣe ọmọ tó fi jẹ́ pé ẹ̀yin tí mo pè ní torí pé ẹ̀yin ni ojú mi níléèwé ṣe rí àwa gẹ́gẹ́ bí òbí àti olùkọ́ a gbọ́dọ̀ ní ìkọ̀kọ̀ tó ń pè ní perseverance tá bá wo àwọn ọmọ tá ń kọ́ yìí orí gbígbẹ orí tútù ẹlòmíì dìde kúrò nílé ẹ̀ láti wá ṣe páńlé nílé ni tá bá sọ pé bó ṣe wùwà yìí làwa náà ṣe máa ṣe sí wọn àmàrí pé àṣìṣe máa wà ń bẹ̀ o torí ẹ̀ mo ṣe ń bẹ̀ yìí pé i need the tolerance ìfaradà àti ẹ̀mí láti lè kọ́ ọmọ ẹ̀ ní lọ́nà tó dáa a nílò rẹ̀ gan torí ẹ̀ mo ṣe bẹ̀ yín ẹjọ́ very good àkíyèsí sá mo gbọ́ mr alabi. mo fẹ́ kẹ́ fi ojú sùnkùn wo ọ̀rọ̀ mr seye bẹ́ẹ̀ ni tó bá ti di ọ̀rọ̀ pé àwọn ọmọ olóbìnrin yẹn ló ṣẹ̀ mr seye máa ń wà bàá sí mi ò wá mọ̀ bóyá ẹ get just àkíyèsí lásán ni o. Ah. mo mọ̀ pé observation ni observation ni so but ṣe rí nílé ìwé mo mọ̀ pé discipline wà ń bẹ̀ ẹ mo dẹ̀ mọ̀ pé orú ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ láàrin àwọn olùkọ́ wa ah, ah, kí ló no no no no no. no. Àlàbí Mr. Ṣẹyẹ hmm. observation lọ pé o mi ò ní fẹ́ yẹ kẹ́yìn náà rò lọ bẹ́ẹ̀ yẹn. àwọn ohun irun indiscipline ò lè wáyé láàrin àwọn teachers ilé ìwé ah, ah, Mrs. Salami ẹ pẹ̀lẹ́ ah, kí ló dé ẹ pẹ̀lẹ́ o ọ̀kadà láì mọ́lẹ̀ ni. ọ̀kadà kọ́ o. awo yin fa o. yẹ awo yin fa o. yẹ yẹ yẹ o hmm. ń sọ ó ń ṣọkùtù wọ̀wọ̀. ṣẹ́rí ní last week friday ó ṣẹ́ni mo dẹ̀ ní kí n bá wí o. owó ìwúgọ̀ ẹ̀jẹ̀. owó owó àwọn yìí fa thou shall not touch principal thou shall not touch like seriously spend them oh my god. ṣẹ́rí nǹkan tẹ̀ kàn máa bá mi ṣe ni pé ẹ kàn bá mi pè á kò ṣe ẹ bá mi pawó yìí fa. ká pawó yìí fa mi pawó yìí mi ò ná o ṣùgbọ́n a ní láti bẹ̀ẹ́ gan àwọn mẹ́tí gbogbo wa ká bẹ́ẹ̀. èmi ò ní bá yín bẹ̀bẹ̀ mọ́ kankan o. bọ́ ẹ bá ti sọ fún mi tẹ́lẹ̀ pé báyìí ni ẹ ẹ sọ fún mi ìrẹ́yàn sọ. Ah, ah, Mrs. Salami ẹ̀ríyàn sọ fún yín ṣé ẹ ti gbàgbé ńgbà tẹ ẹ dé lọ́jọ́ yẹn tí mo ní stay in your lane ilé ìnà ọ̀kadà lẹ́rù pé mò ń sọ ni. sọ irú lẹ́yìn ni. èmi náà wí mo fẹ́ sọ fún ẹ o sọ pé mo fẹ́ toast ẹ ni o fún mi láyè o nítorí pé oníbàkásí. ẹ sọ fún mi principal ẹ jọ ẹ kàn bá mi gbé ẹ bá mi gbé principal ẹ bá mi gbé. kàkà kẹ́bọ́ mọ́ wí ṣe lè ń fọwọ́ rọ̀ mọ́ lórí jìbìtẹ́ bàbá yẹn rẹ̀ dé awo ifá. ó oh, mo ṣe sùúrù. ìyá mi ọlọ́run ló yọ yín ọmọ tó fẹ́ bò ká jó yín lórí. ó bò ká gbá mi ah. ṣé pàgò tí ń dàwọ ọmọ yìí láàmú ni. ní ṣe pàgò. kódà jókòó dáadáa mo fẹ́ bẹ́ẹ̀ sọ wára rẹ ni. ìwòlẹ́ tó fẹ́ sọ lóru orú làwà. ọ̀rọ̀ tó bá gba ọ̀sán ẹnìkan ò kì í sọ lóru kí ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ lè ba àwẹ̀ ló ti dáadáa o ni mo ṣe fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ láàrin ọ̀rọ̀. ọ̀la mo ń gbọ́. awo yin fa awo yin awo yin fa èmi ló mọ̀ pé ọ. náà mi ò rántí oorun wà lójú mi. Hmm. awo yin fa ṣé bí gbogbo ayé ti ń pariwo orúkọ rẹ káàkiri lójoojúmọ́ èso tí ọlọ́run o pa lánà pa lẹ́nì pa lójoojúmọ́ bẹ́ẹ̀ kún apọ̀kọ ṣé wọ nìkan ni. Ah, ìwọ náà fún rẹ ẹrù ìwà tó ń hùwò ewu ló jọ ìwọ ọmọ gidi níwà tó ń hù. ìyá mi ẹ hmm? wọ́n sọ pé òun èso ọmọ gidi ni. èmi ò sọ pé òkè sọmọ gidi o ṣùgbọ́n nǹkan tí mo. ṣùgbọ́n kí tún ni ìyá mi fúnra yín lẹ sọ pé ọmọ gidi ni mí kí wọ́n rí tẹ̀ jí mi kalẹ̀ lóru níbi tí ti ń lála pé mi àti Fọlákẹ́ ṣe fàájì. mo dárò oje. àwọn ìfà jókòó fẹ́ bẹ́ẹ̀ ìyìn tí sọ̀rọ̀ mi tọ̀ o àwọn ìfà dáná gbégbèsè ìdarí kò dìde kò lè gbọ́ gbọ́kàn tó fẹ́ bẹ̀ sọ. ọjọ́ ọ̀la rẹ̀ mọ̀ ló ká mi lára bàbá rẹ̀ tó yẹ kó ràn wá lọ́wọ́ náà rò tó wá ilẹ̀ náà ṣé ló ń fọ́ ọ̀rọ̀ ẹ lórí. awo ifá ìwọ ni mò bá sọ̀rọ̀ ah, mo lọ ṣàánú mi má má jẹ́ kẹ́lẹ́ da àwọn ọmọ mi gbà bọ̀dẹ̀ mo bá mi ṣe wọ́n lọ́mọ gidi. ẹ kẹ́rọ̀ ẹ̀yin akẹ́kọ̀ọ́. ẹ kàárọ̀ olùkọ́ wa. lákòótán lórí gbogbo ọ̀rọ̀ tí a ti bá yín sọ mo fẹ́ ṣe àfihàn olùkọ́ pàtàkì tuntun tí a ṣe gbà sí iléèwé wa yìí ẹ kí káàbọ̀ pẹ̀lú mi olùkọ́ tuntun Mr. Aro. káàárọ̀ o ẹ̀yin akẹ́kọ̀ọ́. ẹ káàárọ̀ olùkọ́ wa. orúkọ mi ni àrò tẹ bá ń gbọ́ ọ̀bọ́lọ́mọnọmọ ẹ̀ wá èmi ló ń pè bẹ́ẹ̀ àrò dé ìjọ̀gbọ̀n parada ẹ wò ó mo ti gbọ́ oríṣiríṣi wípé nílé ìwé yìí àwọn kan ò kì í fẹ́ kọ́ bá àwọn wí kò ń ṣe lọ́dọ̀ èmi àrò <laughs> ẹ wò ẹnikẹ́ni tó bá ti ṣe àṣemáṣe léwé yìí màá nà tẹ́rùnlé and gbádùnlé. àròdé ìjọ̀gbọ̀n parada kí ni mo sọ àròdé. ìjọ̀gbọ̀n parada. ẹgbẹ́ abẹ́ gbọ́. àrò. indiscipline will not be tolerated in this school anymore àwọn kan wá ní wọn lè bá wọn wí kò ń ṣe lọ́dọ̀ èmi àrò máa nà ọmọ mi tẹnulẹ̀ àgbàdùn lì ní. ẹ wo àrò ni mí èmi gangan ni àrò mo bẹ̀rù kankan ọmọ Yorùbá pọ́nbélé lèmi ẹ káàárọ̀ akẹ́kọ̀ọ́. ẹ káàárọ̀ olùkọ́ wa. ẹ ṣé ọ̀gá. Um, ẹ ti gbọ́ nǹkan tí Mr. Àrò sọ àròdé. ìyá ọmọ parada. wọ́n wá sí ilé ìwé yìí torí pé bí àwọn ṣe wà yìí wọ́n mọ̀ bí wọ́n ṣe mú àwọn ọmọ alétí lápá àwọn ọmọ karambani àwọn ọmọ sulúmbálá àwọn ọmọ kọ́mọ àwọn lè mú wọn ìwọ tó bá wá fẹ́ wúlò fún ògo orílẹ̀-èdè yìí tó bá fẹ́ di ẹni pàtàkì tó bá fẹ́ di ẹni ọlá tó bá fẹ́ di ẹni àyẹ́sí tó bá fẹ́ di ẹni tí ayé ó máa wárí fún ẹ gbọ́ ọ̀rọ̀ tí Mr. Aro sọ kí ni mo wí o. mo gbọ́ ọ̀rọ̀ tí Mr. Aro sọ. wọ́n ní ṣókí báyìí náà ni kí ni o. láì fi àsìkò ṣòfò mo fẹ́ kí oníkálukú ká máa padà lọ sí ìyàrá ìkàwé wa ó yá ẹ jẹ́ ká gbé anthem wa o. the best school so. àwọn náà nù àwọn ni mr aro. ẹ bẹ́ẹ̀ ni wọ́n pè mr aro ọlọmọ kí kí ni ṣe náà. wọn ló tiẹ̀ wọ̀ èmi ni èmi ni àrò ọ̀nà wọn kí yẹ ẹ̀tún náà nọ́mbà wá. ẹ̀yin lẹ́ ń fọ́ọ̀mù wèrè lásẹ̀mílẹ̀ àbí ẹ ó kàn jọlá wípé ọlọ́run ló yọ yín o wípé mi èyí sábà lọ sásẹ̀mílẹ̀ mi ò bá ti sẹ́yìn sí ìbásìbò. dájúdájú ìwọ ni àwọn ìfá tí wọ́n ń sọ. bẹ́ẹ̀ ni. Ah, torí tiẹ̀ gangan ni wọ́n ṣe gbé mi wá sí skul yìí kí wá sọ kíní kan fún ẹ tó bá ti ń ṣe tó ń mu jẹ <laughs> kò ń ṣe ní àró bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ o kọ́kọ́ rude láti ìsìn tí bá gbọ́ tó sọ pé àró lẹ́nu ẹ máa gbá ìtì ẹ. àró kí lẹ fẹ́ ṣe. èmi. èmi ni èmi làwọn yin fa ọdún náà mọ kí iye gbogbo nǹkan tí wọ́n ń pè mi ò fẹ́ mọ bó ṣe fẹ́ jẹ́. Ah. ó gbọ́ ó jẹlẹ̀. èmi ló ń lo wo fún. bẹ́ẹ̀ ni mo sọ. èmi ló ń lo wo. bẹ́ẹ̀ ni mo sọ. orí òòlà orí òòlà orí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. wo kí bàbá ẹ kó mọ ewé kó mọ egbò <laughs> màá jẹ́ kó mọ̀ wípé ìbílẹ̀ gidi lèmi. ẹ wo gbogbo nǹkan tó bá wà lè wù kó jẹ́ láyé eh. kóbìnrin tàtọ̀ rìn kọkùnrin tàtọ̀ rìn àwọn ẹni tó lómi lẹ́yìn ẹ̀sán ju àwọn eh. wọn jọ mọ̀. wàá kọ parẹ lásán wọn jọ mọ̀ wọn ti dé òtún ẹ. wàá parẹ dànù. lẹ́mi lẹ́mi ẹ̀wọ̀n yín fa lẹ́mi ẹ̀wọ̀n yín fa. máa pa dànù lọ́jọ́ àìpé. àrò àrò ẹ kìlọ̀ fọmọdé kó má lọ rìn nípadà ó kó má lọ fara kókì dán lójijì ó ẹ kìlọ̀ fọmọdé ẹ kìlọ̀ fọmọdé kó lọ rìn nípadà. will be fine. I'm not going to be fine. Ìwọlé ní ìlànà bí ẹkùn ọ̀pọ̀kọ̀ jẹ́, àwòyí ń fa ọmọ ẹkùn. Ọmọ ẹkùn bá bí ẹkùn ni ó jọ dìgbà ṣíṣí tẹ̀dé náà dọ̀wọ́ yìí ń èyí ti rí kò gbọdọ̀ jẹ bẹ́ẹ̀. ẹ àwọn yorùbá àwọn yorùbá àbámọ́ náà sínú lẹ́mbẹ̀ẹ́ mi. kọjá sí kọjá sí ah! de iná àwọn yorùbá kí ni ẹ̀gbọ́n rẹ ṣe fún ọ tó fi doyún mọ́nú. Ah, ah. mo kú o. o ní sọ̀rọ̀ ni. àbẹ àbẹ tí ìrẹ di ìwọ kọ́ mọ̀ má sọ̀rọ̀. ó ṣe ọ àbí kí ló sọ fún mi nísìnyí pé ó ṣe ọ ló bá di oyún mọ́nú. Ah! Ah! are you crazy? ó ṣe ọ àbí kí ló ló ṣe fún ọ ò lè sọ̀rọ̀. àgbèrè ọ̀gá hmm? ọmọ ṣe wọ tán kó mójú lè pèsè dèmí mú yà lábọ bí n ò bá yà lábọ kẹ ẹ mẹsì náà dé ìfarahàn kẹ ńgbà mo ti fà ọ lé dárì lọ́wọ́ báyìí lọ wá pa mí tí ìbáṣọ bóra. má bínú jàre ẹsẹ̀ ọmọ yóò kó jẹ́ kí n sinmi jàre. ẹ ti fi mí sí nǹkan. bóun ti mọ̀ ṣe bí ológbò mi ló ti mọ̀ ṣe bí ológbò mi. ẹ má dáná ẹ má bínú dárí mi iṣẹ́ ni. bàbá yìí náà tún wá ń fi bẹ́ẹ̀ ráyè èmi mo máa ń take most of things ẹ mọ̀ pé kò ṣe dúró wò dàdí mi. kò ṣe é dúró wò. bẹ́ẹ̀ ni sá. àwọn tó fẹ́ bí ọkùnrin ká lóun ò tiẹ̀ ráyè tó yẹ kí wò ó fi bàbá rẹ̀ lẹ̀. ẹ má bẹ. yóò sá sí yọnu. ẹ ẹ kẹ́ni tí èèyàn ń kíkì. ẹni tí mo ti fọwọ́ pa látara. àwọn yẹn àwọn yẹn yóò lè kì mọ́ bẹ́ẹ̀ mọ́ bá mi o. ọ̀hún jẹun jẹ sùlọ. èyí lẹ bàjẹ́. àwọn yẹn ó bá mi olùsí ọjọ oúnjẹ sùn lọ ó lè jẹ oúnjẹ lọ́wọ́ ni wá ní. àǹtí mi. àǹtí rí ewu ó mọ̀ pé mo wà ní ilé látàrọ. bá mi mi nà. ǹlẹ́ o ọwọ́ inú ilé nìsín ọlọ́ọ̀rẹ́ ìwo ibi tí mo ń kó nǹkan sínú yàrá wọn orí ẹnu òpèrè kò mú wa. níbi òkè. mo kàn wá mẹ́. bá mi kí lẹ fi ṣe ò ń bí mí tí mo fi ṣe ẹ̀gbọ́n rẹ̀ mo fẹ́ fún ọmọ wípé bóbìnrin bá wà lábara méjì báyìí tó yan bẹ́nu rẹ̀ kéèyàn ò bójú tó lọ́dà gbàtí ó bà bímọ yọkọ̀ bí nírọ̀wọ́ ọ̀rọ̀ sẹ́yìn. ẹni afẹ́ ẹni afẹ́ la mọ̀. <laughs> àwọn ẹni tó fẹ́ nìyẹn gbó atọ́ ẹ̀ ń bẹ̀. ní kíni ṣé kí leléyìí mọ̀ tẹ́ni kó lọ́ọ́ mú kọ́ wa nù yàrá gbà. ẹ̀gbọ́n mi ẹ má da òtí ẹ̀ dádì ti rọ burúkú fún ogún pọ̀ pé ọ dádì máa ń jókòó ara rẹ̀ báyìí. Ah! òun béèrè kí lọ́mọ. irọ́ ni o ọmọ wípé báwo bá kéré awo agẹni báwo bá dàgbà tún awo àgùntàn àgbọ́dọ̀ bá kérékéré méjì ló tún fẹ́ ntọ́mọ̀ bó ṣe wà yìí. ogún pọ̀ lélẹ̀ ìta rẹ̀ ò balẹ̀ yìí kó má lọ mú rọ́bìṣì wá fún mi nínú ilé o. ẹ̀gbọ́n mi hmm. ogún pọ̀ irọ́ ni ah, ó ní ó ti dẹ̀gbẹ̀ jí. yóò lọ rí àǹtí mi fojú di mí ni mo jẹ́ kí wọ́n mọ̀ pé èmi náà mọ̀ ṣẹ́ ẹni bá rí kíláàsì òun là ń ṣe ràn bàbá mi wọ́n dáùtù mi ni. Ah, sẹ́nu olé ni wọ́n ń ṣerú rẹ̀ sí. àwọn yìí fa torí ọ̀rẹ́ àwọn yìí fa ọmọ ìyá rẹ̀ ah. kí ni ìbá ṣe. look at this boy can you imagine are, are you out of your mind. okay don't worry uh, i will get you arrested. ẹ wo bí. màá mi sọ pé mo dìde ní. sẹ́yìn ẹ̀yin ni ó tù sílẹ̀. a ah, ṣe mo kò tí àwọn mi ti pass through ni baba. ṣé mo yẹ owó tí mo ti ná ni. kí ló pass through. màá mi sọ pé mo discipline. Mami sɛ jɛ ɛ ɛ jɛ ɛ kò lọ sí ẹ má Mr Man when I'm talking you remain silent. I can't be silent but this is my wife this is my life. you do? Bójú rẹ̀ sọ̀rọ̀ wọ́n yóò bójú rẹ̀ sọ̀rọ̀. Sẹ́yìn yóò sùn lọ ẹ̀ka sẹ́yìn wá sùn mi. Ṣé mo kò jẹ́ mo bá sùn? Ẹ mú mọ́ra. Bàbá ẹ wo ẹ wo ẹ bá wí dáadáa máa ń mí sọ pé mo ti sílẹ̀. Sẹ́yìn yóò tún sílẹ̀. Ẹ bá tọ́ mọ̀ mí lẹ̀. Ẹ wo ẹ sá mo mọ́ra. This boy this boy. Ìṣẹ́jú kan ní ká fún mi. Tó bá sì wù yín ká bá gbogbo ẹ̀ jẹ́ okú o. ìwọ ọmọ ẹ̀rọ àti mi náà ti mú jù. àwọn yìí pa àwọn tẹ́ ẹ fẹ́ gbà yọ rèé ah. <laughs> ẹ tara yín èmi ni àró ìbílẹ̀ paraku ni mí ṣe ilẹ̀ bá mọ́ máa bá yín rọ sórí àtàn tó bá wá di àárọ̀ <laughs> wàá gbà pé èmi ṣe ẹni tó di tábà kò sí wàhálà máa tún inú mi sùn ayé ẹgbẹ́ fún ẹ ilẹ̀ parapúlé mi sí ń tó lè ṣe. ẹ máa kúrẹ́ mọ́gá kí ló fariwo wọ́n ní kí fariwo ẹ ẹ tẹ́ ẹ bá lọ ẹ bọ́ síbi ẹ kọjá síbi ó yẹ jọ ẹ̀wọ̀n ní gbọ́ máa lọ. kí iṣẹ́ kí ni ìtúnjẹ́ náà yàn mọ́ skul láyé ọlọ́run ní jẹ́ rí rẹ̀ ẹ ọmọ bẹ̀rẹ̀ kọ́ mọ́ ga. tó bá dọ̀la ẹ̀ nílé ẹ ọmọ kúrẹ́ mọ́ ga. tún pàdé ẹ tún pàdé orí yìí ò dá. ọ̀gá. kí ni. gbẹgbẹ gbẹdúrà sọhùn. má gba ẹ rò pé mo lè bá yín bẹ̀bẹ̀ mi ò ní parọ́ fún yín Mrs. Salami ọmọ olórí burúkú tó ń pè láwo yin fáyẹn ó fara hàn mí mo kò fún <laughs> mo bá tiẹ̀ jẹ́ gidi ah, èmi mo jẹ́ kó mọ̀ pé bílẹ̀ ni mi mo sọ fún pé torí tiẹ̀ ni mo ṣe wálèwé yìí hmm. wọ́n lé mi lójú oorun mo tají mo fẹ̀rọ̀ dé mo fẹ̀rọ̀ dé bó ṣe wá wà lẹ́nìí tí ẹ ti ba léwe ilé mi. tí ẹ ti bàjẹ́ àmọ́ ah, ah, <laughs> mo wà dáadáa wà jẹ́. mrs salami ọmọ yẹn á kábàámọ̀ á kábàámọ̀ hmm. bẹ́ẹ̀ mo sọ fún yín. wàhálà mẹ́wàá ti ṣe yín. èmi ah. èmi mẹ́wàá ti ṣe yín. ẹ fọkàn yín balẹ̀ èmi mo máa ṣẹ́gun ẹ léwe yìí. ẹ wá ẹ wá ẹ tọ́ bọ́ mú yín wò. èmú mi bíi ti bá wò. àbí kẹ tọwọ́ bọ̀ wò. kò sí ní tó ṣe mí. kì í ṣe mú nìkan o ẹ̀yẹ ti wò àwo yìí fa ẹ̀jẹ̀. blood ni kì í ṣẹ̀jẹ̀. mo dáràn <laughs> ẹ̀jẹ̀ eh, ibo mo ti rí. ibo lẹ ti rí. Ah! ṣé lọ́wọ́ yìí fẹ́ fara hàn yín àwọn tó ti ṣe dídí ni ẹbí lẹ́rìn ṣé kí n tàn yín ẹ wò lákẹ́dẹ̀ yẹ ìsàlẹ̀ wò kó mọ̀ pẹ́ ti rìn o. Ah! ó lè débi ẹ má sọ bẹ́ẹ̀ bí sí salami. àló tilẹ̀ mọ́ ọ ah! ṣé kí wọ́n á yín pè wá. ẹ yọ yọ kí ló wá ṣẹlẹ̀. ẹ mi ò fẹ́ di. kí wọ́n lè fẹ́. mo yọ̀ǹda mo fẹ́ sọ. kẹ́lẹ́ bá àná dáadáa kẹ́ ẹ̀ nà kó wá bí gbà. mo yọ̀ǹda pírísípẹ̀lì àwọn òṣìṣẹ́ ń bímọ. Ah! ẹ wá alákọ̀rí. Mr. Komi. Mr. Clement ẹ ṣe tí a pè yín ẹ̀dẹ̀ jẹ́ wa mi ò tó láti gbé yín dìde o <laughs> iṣẹ́ tí a gbà ni ni ò fún wa láyè púpọ̀ láti máa jáde pé ká máa lọ yọjú káàkiri torí pé àwọn òṣìṣẹ́ ìjọba náà máa wá ń bẹ̀ wá náà wò tí wọ́n bá dẹ̀ bá wa lẹ́nu iṣẹ́ wà rò pa àjókòó sí ti iṣẹ́ kò bá gidi ni mo kàn fẹ́ pé àwọn àkíyèsí yìí sáwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ẹ get pàápàá jùlọ nítorí ọmọ mi yìí náà àwọn òyìnfá òun ni mo ṣe ní kí n pè yín èyí ṣe pé bóyá mo ń fẹjọ́ ẹ̀sùn torí ọmọ gidi ni o ọmọ tó tó tọrọ ọmọ ni ọmọ alálùbáríkà ọmọ tó bẹ̀rù àwọn àgbàlagbà tó dẹ̀ nífẹ̀ẹ́ àwọn akẹgbẹ́ ẹ̀ tó nífẹ̀ẹ́ àwọn olùkọ́ ẹ̀ náà ni bọ̀tẹ́mọ̀ àwọn òwà kankan máa ń wà tẹ́ pé afẹ́ ah, fa kí máa wà ṣe aláṣì ìró ewu bàbá ẹ̀ ò ní mo ṣe ní kí n pè é àwa àwa àwa àwa tíṣà náà dẹ̀ rí olùkọ́ àṣejù wa pọ̀ ah, gbàmí àmọ́ àmọ́ ọmọ bẹ ní pé sójà ni wá sílẹ̀ ọdẹ ṣẹ́tọ̀. mo gbà fún ọ eh, eh. nínú àwọn olùkọ́ tí mo ti rí tí wọ́n sòtọ́ eh. wọ́n jẹ́ kan bẹ́ẹ̀. pásọ̀ tán. bẹ́ẹ̀ máa halẹ̀ mọ́ ọmọ sí gbogbo ọmọ ni wọ́n máa halẹ̀ mọ́. ẹlòmí ò lọ ọmọ ní ògógórà èmi ò nìkan sọ wọ́n bá yọ ọkàn rúra mọ́ ẹ̀yọ́ pàdé. ó oh, burú ó oh, burú oh, mo ti wá wọ́n gbogbo àwọn teachers wa sí gbogbo wọn pátápátá ẹ wá máa lé yín dànù dábà halẹ̀ mọ́mọ́ máa lé yín dànù. lé wọn a máa lé wọn ó ní mo ṣe ní kí àkíyèsí yìí sí àmọ́ wọ́n ní awo kan kì í ṣòbéèrè ṣùgbọ́n gbogbo bèrèbèrè ń lọ fẹ́ di ẹ̀ gbọ́ tí ì ṣe pé awo yẹn fásì nǹkan kankan. Ah, kí ló ṣe àbí òbí ò fẹ́ gbé ẹ̀sùn ṣé mo wà òbí ẹ̀ náà làwa náà jẹ́ a lè sọ ṣùgbọ́n ṣé rí nígbà míì tó bá àlẹ̀mọ́ tó àmọ́ ẹ̀ òun ò ní kò tiẹ̀ ní rí bí nǹkan eré pé eré ni wọ́n bọ̀ ṣe àkàn máa rí pé tíṣà tó pariwo yẹn orí ẹ̀kọ́ lè dìde gan-an kórí máa wú kórí máa wú kó máa wú kó dà kó máa bẹ́ kọ́ ni ah will you sit down there kíkùn ga gòó kẹ́ tó wọlé ẹsẹ̀ tíjà ó ti ti rí ìró èyí tó tún lè jù káwọn máa fẹ́ máa wọlé kó máa kó kó máa pẹ̀jẹ̀ eh. oríṣiríṣi bẹ́ẹ̀ ni. ìdílé kí n ṣe pé wọ́n jágbe mọ́. wọ́n jágbe mọ́ ni. <laughs> òun ni mo ti sọ ah, bá wọn wí ni mo ti wá sọ fún wọn sí pé ẹ má máa jágbe mọ́ àwọn ọmọ ọmọ ẹ má máa nà wọn mọ́ ẹ má nà wọn lẹ́yìn ọwọ́ ẹ má sọ̀rọ̀ sí wọn tó bá ṣe kan tó ṣe kíní ẹ ò lè wá ọgbọ́n ọgbọ́n bẹ́ẹ̀ ṣe sọ ká fi ká fi bá wọn wí torí ẹ mo ṣe ní pé tí n bá lè sọ fún ẹ̀yin o ẹ má lè bá wa fi ọgbẹ́ kóun náà dẹwọ́lẹ̀ díẹ̀. ẹ yọ ọmọ ìlú ló bá sọ̀rọ̀ àmọ́ àwọn tíṣà ní ẹ̀yin náà ẹ kìlọ̀ fún wọn ah. ẹ kìlọ̀ fún wọn bí tí wọ́n ti ń gbọ́ o. wọ́n gbọ́. àmọ́ wọn tó rí wọn wú tínú wọn yọ sọ́sà ti padà sípò. wọn ah, òun náà ló máa ìmí ó lè jẹ́ tọ̀ ìdí ẹ̀ náà la máa fún wọn tó máa tó máa tó wá wálẹ̀. wọ́n yẹ̀ wọ́n wò ní òkúdó wò eh. tó bá dìgbà mi wọ́n mọ̀ bí wọ́n ṣe máa pa àwọn yẹn. bẹ́ẹ̀ni kì í ṣe pé bóyá mo fẹ́ jọ ẹ̀sùn o ah, èmi gan-an fúnra mi mo tó bá wí ni mo lè bá wí but mo rò pé. Mr. Clement eléyìí náà ní bàbá Mr. Kobi torí ẹ̀gbọ́n mo ṣe sọ fún yín nítorí bá mi na ọmọ mi kò dénú ọlọ́mọ eh, ni mo ṣe eh, ní sọ eh. fún ẹ̀yin tẹ̀jẹ́ bàbá fáwọn gangan pé ẹ̀yin á túmọ̀ bẹ́ẹ̀ ṣe máa pẹ̀tù sí nínú ẹnu àgbàrá ló fi tí mọ́. ó ti yé mi wọ́n bá sọ̀rọ̀ ẹ ṣe mo dúpẹ́. agbọ́rọ̀ sẹ́yìn lẹ́nu dáadáa ẹ ṣe gan ẹ ṣeun gan ẹ má bínú pé mi ò nílẹ̀ sí yín o. Ah, ṣé bàbá lè yá àbí bùbá? ọmọkọ́mọ bàbá kí bàbá ìwọ gbogbo ọ̀rọ̀ tó sọ lẹ́nu bó bá wùn yẹn má bawí ayé ọmọ yẹn má bàjẹ́ ni. bàbá mi ṣé nǹkan tẹ bábọ̀ náà nù. n tí mo bábọ̀ náà nù àmọ́ pírísípà wọn èèyàn tó dáa ni ó sòótọ́ ó láwọn tíṣà àwọn wọn máa ń ṣe nǹkan tí ń bí ọnú kó tó di pé wọ̀ náà gbégbèsè ẹ o sì lè rẹ́ni tí yóò gẹ̀ẹ́sì ń kẹ́sẹ̀ náà ẹsẹ̀ náà wà nǹkan kan ṣe fún. àmọ́ bàbá mi ẹ wo ọ̀rọ̀ léwe yìí ti fẹ́ sú mi o mi ò bẹ́ẹ̀ mi ò lọ́mọ o. ọ lọ́mọ. mi ò lọ́mọ. ọ kàwé mọ́nù. kí n tó dé kí n tó lọ léèwé kí n tó mi ò lọ́mọ o. Ah. ẹ kúlẹ̀ o. lẹ́ o káàbọ̀. ẹ kúlẹ̀. mo yàrá sóòrò oorun. ẹ dákun ẹ mọ bínú. ẹ káàbọ̀. ẹ o mo ká àkọ́kọ́ mọ́ ọmọ yín lẹ́nu ó lóun lọ léèwé má bìkí ló sọ. àti ìfẹ̀nu rẹ̀ jóná àti ìfẹ̀nu rẹ̀ jóná ọ lọ léèwé o ọ lọ léèwé o wíwá kí ló ń sọ yìí iṣẹ́ ìtò olóò nífẹ̀ẹ́ sí pọ̀ fẹ́ jókòó tì èèyàn gbọ́dọ̀ kàwé pẹ̀lú rẹ bẹ́ẹ̀yàn ò bá kàwé báwọn tí ògbédè wa bá dé báwo ló ṣe bá wọn sọ̀rọ̀. èyí tí mo kà náà tó èyí tí mo kà náà tó èmi ìsáwọn bá yín kọ̀wé tí ẹ bá fẹ́ lọ rọ ògùn lọ́jà. wọn mm, gbìyànjú náà èmi bá bàárà nǹkan bí ọ̀sán nǹkan òwe náà ń ta bàárà ọ̀lẹ́kọ̀. bá ń dákẹ́jà ṣé wọn mọ̀ wípé tí ò ṣe bí aláàrú lòyí gbò kò ní ṣe bí adégbọ̀rọ̀ lọ́jọ́ ọba ni nígbà tó bá fi àárọ̀ rẹ báyìí tó lò lọ́rẹ́wé mọ́ kí ló fẹ́ mọ ṣe o kí ló fẹ́ ṣe jẹun òun ìwé ìwọ náà mọ̀ mọ̀ hàn hàn bá nu o ah, ó sì wá múra kankankan bí adigba tọ́ba lòun ò lọ léèwé mọ́ àkọ́kọ́ pẹ̀tù sí tọ́ba wá takú náà bóun ò lọ mọ́ àgbà bẹ́ẹ̀ ni tàbá ní kọ́ lọ léèwé tipátipá tọ́ba jáde ńlé tí ọ̀gbà léèwé ńkọ́. Ah! Baba Fárónkẹ́ hmm? ẹ má bá yọ ọmọ jẹ́ fún mi ẹ tọ́mọ mi ó kàwé o èmi ò ní kó má yan iṣẹ́ yín láyò hmm. àwọn dandan ní kọ́mọ tèmi ó kàwé o kó tó ṣe kankan kó kọ́kọ́ kàwé náà. nọ́ọ̀mì mi ò kàwé. mo lọ kàwé. ee kà á ah. ah. mi ò kàwé o. ẹ wọ́n mi máa ń mú kinní mọ́ra ìwọ náà mú mọ́ra èèyàn lòun ò lọ léèwé mọ́ ṣé ká fagídí mu ni ah. ṣé léèwé tọ̀dọ̀ rẹ bọ́ bá dalẹ̀ yóò lọ ńgbà náà kí ló dé tọ́ba kẹ́wù wọ̀ nísìnyí tẹ́mi ń kówó fún tí ọ̀gbà léèwé mọ́ tí ń gbàgbọ́ mi ta wá ń wá kiri sẹ́yìn ńlọ́dà ni.

ọjọ́ ọmọ kan tó lóòótọ́ ó lóun ọ̀kàwé mọ́ tó bá sọmọ mi yọ ọmọ parọ́ fún wa ni tí ọmọ gba bòmí tí ó gbó lọ́wọ́ wa tí ò ní gba léèwé séyìn lọ́wọ́ dá tó sáré ń tọ́ lọ gbàgbà sórí gbà. ogun kí lẹlẹ fẹ́ ṣe. ogun kígbẹ́ ńlá. ogun kí ló pè. ogun kígbẹ́ sá. ogun kígbẹ́. ẹ̀ ń jalè ni ẹ̀yin dàgbàlẹ̀ ẹ̀yin lẹ́yìn sọ̀rọ̀ bá a lóyún ẹ sì ní ẹ fẹ́ ṣe òkìgbẹ́ abẹ́ ìgbádùn ọwọ́ wà lára yín ẹ gbádùn ẹ lè rò pé ẹ gbádùn oògùn òkìgbẹ́ ńlẹ̀ ń sọ lẹ́ẹ̀mọ́ bẹ́ẹ̀ ti wí lóògùn òkìgbẹ́ tó ṣe pé bọ́ bá wọ̀yàn lára tán a pààyàn ní nǹkan ọmọkùnrin ẹ̀ ń sọ̀rọ̀ òkìgbẹ́ ẹ mọ tó kàn náà rọ yìí. dáàdi ṣẹgẹ student ni wọn sa school akọ pé ẹ mọ pé ẹ mọ pé ìjà máa ń ṣẹlẹ̀ ní school mm-hmm. so ẹyàn kọ akọ máa fi ṣọ́ra wa kó má sì pé ara rẹ fẹsẹ̀ sí ẹyàn kọ́ mọ bí fifty cent àbọ̀ báyìí sí kọ́kọ́ kára wá síwájú wa mm-hmm. ẹyàn ọdún pé ẹ ṣáàbì <laughs> ẹ wo ni sa mm-hmm. ẹgẹ kí n fa wọn ṣẹyàn wọn. oye dáàdi oye dáàdi kọ́ ọ̀nà ọ̀run lẹ́bàá ẹgbẹ́ wọn sá <laughs> ẹ gbé lẹ̀ sá. ọ ò gbádùn rárá wèrè ló yẹ kí wọn kọ́kọ́ wò lára yín kẹ́ ẹ tó wá bí rárá. a sì ń gé yín lọ́wọ́ ẹ̀ ń bọ̀rù ká ẹ̀yin lẹ́yìn tó ẹ̀yin ọmọléèwé yìí mo nírú yín lára mo sì nírú yín lọ́wọ́ àdúrà lẹ nílò bẹ́ẹ̀ ti wà yìí àdúrà lẹ nílò kẹ́ ẹ má ba rìnrìn àrìnfẹsẹ̀ kẹ́yìn náà sì ṣọ́ra fún rìnkùnrin ibi tí wàhálà ò bá ti ṣẹlẹ̀ kẹ́ ẹ mọ̀ yẹra ń bẹ̀ nílò nù kí fi òkè Mm. ẹni tó ju èyí fún wa sa ó ti ròyìn fún wa gan so many things about you She tó bá for pọ̀ That go one le. wà lẹ̀ ẹ ní problem. and ṣe rí dadi àdúrà tẹ̀sọ yẹn ó ti wa. lára wa in beauty láti lé ló ti wà. ló ti wà lára yín bójú rẹ sọ tó kàngo bí ẹja dídín ní sọ̀rọ̀ bí ẹni pé ń jẹ gudigudi lẹ́nu kí ni ìwọ Kini ṣe ọgbọ́n jù mí lọ èmi tẹ́mi ìjókòó yọ ọgbọ́n jù mí lọ ni wọ́n wá ní bẹ́ẹ̀mì bá rówó ṣé wọ́n sọ fún yín pé bẹ́ẹ̀mì bá rówó ti ń ṣe mí tán àbí n ò ló lọ. kọ́ńtà sọ fún ẹ pé tẹ bá bá ṣe wà yín sí alẹ́ fún lẹ́yìn àmọ́ tó jẹ́ fifty k lẹ́fẹ̀ẹ́ bẹ̀ ṣe wà yín sábà fún yín àní pé alẹ́ àpọ̀ rẹ̀ níta wà yín sí. tẹ́ kọ̀ pé náà owó nìde tẹ́ kò fún mi àbí ni bàbá tí òrò wó rí ẹ jáde ni tẹ́ bá jẹ́ kínú bí mi sẹ́ rírọ̀ kẹ́ fà ti ń bẹ lọ́wọ́ mi tí ń bá lẹ̀ mọ́ yín lóṣù pàmẹ́ta ẹ̀ mọ̀ pọ́ńtàn náà kiri báyìí táwọn èèyàn rò pé nǹkan mi rọ́ lù ah mo ní mo sọ kígbẹ́ fún yín. ẹ má wọrí sà ó ti yé wa. wọn náà lè wọ roro. ẹ kìlọ̀ fọ́mọdé ẹ kìlọ̀ fọ́mọdé má kìlọ̀ fún ọ. kó má lọ rìn nípadà kó má lọ fara kòkè dán lójijì o ẹ kìlọ̀ fọ́mọdé ẹ kìlọ̀ fọ́mọdé lọ rìn nípadà. ẹ káàbọ̀ ọ̀dọ̀ bá mi kọ́lẹ̀ tí mo. ẹ̀wọ̀n ò dì sí nǹkan tẹ́ bá lọ fún yín bá mi ò ní ṣe fún yín bá mi ò lè ṣe fún yín bá mi ò lè ṣe fún yín àmọ́ I got you covered kò sí ṣòro rárá nǹkan tó wà ń bẹ̀ ni pé ẹ má doubt ẹ̀. Ah, bàbá ṣe ṣú ọ̀ṣà. Ah, ẹ má doubt ẹ̀ rárá ni o. mi ò trust bàbá yọ̀ wẹ́. mi ò trust ẹ̀. a ní ẹ sáà mọ ẹ ti ń doubt ẹ̀ báwọn. ẹ̀. ẹ má ẹ sẹ́yìn ò mọ̀ mi. ẹ mú mọ ẹbọ mi. ẹ mọ̀ dá ọ̀tún ẹ̀ sà ẹ já lọ. fa balẹ̀ o. ọkùnrin bọ̀ ẹni kí yóò ní dùn mí na. ẹ wo ẹ mú mọ́ra ni o títa ríro báyìí láwọn ṣe bẹ́ẹ̀ sí àti ṣe kan dárí ọ̀la ń kọ́ la o. ẹ máa ṣe ní bébí náà. bọ́ kí ni ń dùn mí kí ni ah kí ni ń dùn mí o. yé yìí. ó ti tán náà. ah. Oh, oh ah. Mm-hmm. Chill now. Oh. Ọ̀gá rẹ̀ ẹ̀yà dìde. Ó ti tán yẹra sọ. Ọ̀gá rẹ̀ sẹ́ẹ̀rì ìbẹ̀sẹ̀ wá wà yìí ẹ ti wá di oògùn ẹ̀yin gangan lògùn báyìí sẹ́ẹ̀rí ògùn tí yóò jẹ́ ewé ẹ̀ ló kù kan ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. kí ló kù báyìí. ẹ yìí tó wá kù ní sèpé. lórí lórí nígbà ọ̀ya nerisi tẹ̀ síwájú kó bujó lórí. bùnmi ni ah, ah. èyí sẹ́ẹ̀ ni tẹ́sítì ẹ̀ wò ni. tẹ́sítímọ́nì ni kẹ́mi náà yẹ tèmi sọ́jú kí lè wá sàmàtà kó wọlé àbí. wèrè ilé gan ṣé tá a bá ṣaláàdá báyìí ṣé kò ní kú. Ah, bó ṣe ń ṣe rádaràda yìí. mo sọ fún yín pé kẹ́ má dá ọ̀tún ẹ̀ o. ọkùnrin mi dá ọ̀tún ẹ̀ ó yí ṣe ìwọ ọlọ́kùnrin àbí mọ́ àdá wa lọ síwájú. mo súwèrè mi ò fọ́ ọ. ẹnu ọ̀hún dà ọ̀hún dà èmi ò kí ni wọ́n gbàgbàgbàgbàgbà ẹnu ẹ̀yin sọ̀hún gbogbo rádaràda gbogbo àmàdà. sílẹ̀ kí ló ń ṣe ẹ. ẹ mú wa ẹ mú wa dákun wọ ọmọ orí pé wọ́n dá ọ̀tún ẹ járe. ọmọ akin lè síwọ́ síwájú ọkàrẹ̀ ọkùnrin gidi ni wọ́n. kò síwèrè. rádaràda kò

<laughs> ṣe ẹ ti tẹ̀sẹ̀ lára òun kò dẹ̀ wọlé nìyẹn ó ti tọ́ ewé e-, rẹ̀ àbúrò tẹ̀sẹ̀ mi. tọ́dọ̀ tiẹ̀ náà ni ẹ ni. ọkọ ẹ lè tẹ̀sẹ̀ mi kò possible náà. èmi ah. jẹ́ ìwọ ni ìwọ jẹ́ mi ni jẹ́ kó ṣe nǹkan tó máa ṣe náà. same thing eh, same blade àti àwọn kí n dúdú kan lọ́bi ṣe wá lórí ẹ̀sìn kò dẹ̀ ṣe rẹ̀ ṣe. arákùnrin yìí dídá òtítọ́ ń dá ọ̀sẹ̀ yìí yóò fa wàhálà o ṣé o ò mọ bàbá mi ni bàbá mi ni ọmọ ojúmọ́ kò oògùn kan ẹ oògùn tí yóò jẹ ewé ẹ ló kan. ẹ bá wo èmi gọ àbí ẹ mọ ìbàbá tó lọpọ tẹ́ ọmọ òun lọpọlọ ní èmi wá gọ èmi gọ. Ah bọ̀bọ̀ mi ilẹ̀ ó ti kókò iṣẹ́ lára tiẹ̀ ní sísìn ó ti ó ti ṣáyàdà kò rẹ̀ ṣiṣẹ́ kò wọlé so o ti tán. òyà òyà dẹ́wọ́ ó ti tán nìyẹn same thing ni a ṣe. àti lọ́n kìíní jù àti sọ̀rọ̀ jù náà gbọ́wọ́ ẹ̀ tilẹ̀ jẹ́ kó ṣe nǹkan tó yà náà. dáwọ́ tó ẹ̀ ó kárí. àwọn ẹ̀bẹ̀ ṣe ara yín ti ń le jù ó ti le jù ẹ ti wà bá passive ah ẹ tẹ̀kẹ̀ easy bẹ́ẹ̀ ṣe fún nǹkan lé náà. wọn náà di jù nígbà yẹn náà. mi ò mọ dáwọ́ tó ẹ̀. ó ti mi o a ní o máa dá òtún ara. o dá òtún ẹkọ ẹ tẹ tẹkẹ. ó yá ó yá ó yá. ọkùnrin ọkọ ẹ. jíjú ẹ jíjú ẹ. ká sọ ọ́ ẹ ká sọ o. bẹ́ẹ̀ni ẹ ká sọ o. ẹ wo ẹ ká sọ ma. ẹ ká sọ o. ẹ sọ ẹ jọba ṣe bá nílé bàbá wọ̀nyí fa. ibi ni ṣé kò sí. Ah, mami owó o àwọn yìí fa ni o. kí ló ṣe. àwọn yìí fa ló ṣàbúrò mi ládàá látàánú. Ah, ẹsẹ̀ kọ́ ayé ẹsẹ̀ kọ́ ọmọ ló wà lọ́sípítà ẹ̀jú ṣàdùn mi. àwọn yìí fa ṣé o tún gbọ́ tí wọ́n sọ yìí. wọ́n lọ sáyẹn ládàá ìyá mi wọ́n dáùtù ẹ̀ ni. wọ́n dáùtù ẹ̀. bẹ́ẹ̀ ni ṣebí mo sọ fún wọn pé kí wọ́n má dáùtù ẹ̀ àwọn oògùn kan wà téèyàn bá ṣe èèyàn gbọ́dọ̀ dá òtún ẹ hmm. wọn dá òtún ẹ ní ìyá mi. kí lè wá ṣe fún ayíǹde tó fi ń sára yín ládàá báyìí. wọn wá sóògùn kígbẹ ni. ẹ ó kígbẹ. ó kígbẹ rẹ wọn náà ṣe tí ò ṣiṣẹ́. ó ṣiṣẹ́ wọn dá òtún ẹ ṣe báwọn méjì wọn wá ṣé kejì yẹn sádà wọlé sí i láàrin ẹ sọ wọlé ni. torí Ọlọ́run mo dá wọn. ìyá mi ẹ wẹ dákun nítorí Ọlọ́run ẹ fún mi ládàá ẹ di iṣẹ́ wèrè yìí wò. ẹ ẹ ṣe kí ni tẹ bá sá mi ara yín ni ó ti dáhùn ẹ má dán wò ẹ jẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ sáà jẹ wẹ́rọ̀ fún yín wẹ́rọ̀ fún yín. ẹ wá wá wá ẹ wọ ṣíwọ́n lọ sí fẹ́lẹ̀ mọ́ wa kí sọ́kò tí wọ́n lè fa àbúrò mi lẹ́rọ àbíká ẹ̀rọ òṣì ilé yín ni ó wà o ẹ̀yin ò mọ̀ wípé ọ̀rọ̀ bátábátàbátà ló pátábà lábàtà ńgbà tí tábà dábàtà tó ń lẹ wá ń sọ bátabàtà ńbọ ló ti jẹ̀bi yín àwọn àbúrò rẹ tó ń sọ yìí èmi wọn kọ́kọ́ wọlé wá bá láàrin tí mo ní sẹ́yìn dalẹ̀ ni àbẹ́ ń sóde àbẹ́ ń sọ́ba kí lẹ́fù kí gbẹ́sẹ̀ mo sì gbà wọ́n nímọ̀ràn wípé àdúrà wọn nílò wọ́n wá gbẹ̀yìn wọn lọ é bá a wọ́n náà wọ́n ó ṣe òkígbẹ́ tó o bá sọ́ra ìtajà mú láàrin wọn ibi tí ó gbàdódì ọ̀run náà. ọba wọn yìí fa sábà ló lè tẹ sọ yìí ọmọ yìí ṣe nǹkan tí ò dáa kẹ́ ah! ẹ bá wí ẹ wá ń gbè lẹ́yìn rẹ̀ eh! ẹ mọ̀ bá yọ ọmọ ìjẹ́ ọ̀sọ́ra rẹ kọ́ ọmọkọjá yẹrẹ lọ́dọ̀ mi ọ̀rọ̀ ọkùnrin là ń sọ yìí ọ̀dà àwọn òfẹ́ rí ọ lórí ìdúró yìí mọ́ wọlé. ẹ dákun torí ọ̀rẹ́ bá lẹ dákun. ó dà ẹ jẹ́ ìsànú ẹ bá fún wọn lẹ́rọ̀ ẹ mú tẹ̀wọ́ lọ́mọ. ìwọ sá wọlé ná wọlé ná. ẹ wò wọ́n fún yín lẹ́wọ̀ ẹ̀wẹ̀ ní ìsìn. Ah, ẹ dákun bàbá ìjọ bàbá ìjọ bá dé kọ́ mi wọ́n. wo wo wo arábìnrin siralẹ siralẹ àwọn yẹn fa lọ kí wọ́n mọ̀ solúwa rẹ̀ lẹ́nu ládùúgbò àwọn kan wà tí wọ́n ti ń kẹ́ tí wọ́n ní bàbá bewu tó bẹ̀rẹ̀ nu lórí mẹ́rọ̀wá. iṣu ògèrè sakọ́ làkọ́kọ́ ewé àjànàkí. ògèrè sakọ́ òun kì í ṣe bombom lèèyàn. èyí ewé àjànàkí ni bombom. ni bombom. Mm, ewé àjànàkí ni bombom. àwa amúgbìn àwa dáńdì omi rẹ̀ láàrúsì làwa gùn papọ̀ làbà fepo pupa sí ẹ̀rọ gbóná nù. sọ̀kan náà ò ní jà kọjẹ́sù ògèrè sakọ́ ó dé wọ̀. Mm ẹ̀rọ ń ti gbìn. kò ju bá náà lọ. kò ju bẹ́ẹ̀ lọ. sẹ́kì lè jò yányàn. ẹ bẹ́ẹ̀ ni. buwatọ ẹ lẹ. ẹrù orùmọ. ee. ká má fi ọ̀rọ̀ lẹ sọ̀rọ̀. sáàbù. torí wípé ọ̀rọ̀ ti ta ọ̀rọ̀ lọ́fà. Mhm. ọ̀tọ̀ lọ̀rọ̀ tí mo bá wá tẹ́lẹ̀ òrí fákàntọ́ sọ. ó ní ìrórere kan la gbọ́ la mówó la wá kan relé haúsá ìrórere obì la gbọ́ la mówó la wóbì lọ sókìtì ẹ̀fọn ìró rere orógbó la gbọ́ la mówó la wórógbó lọ sóde ìjà rẹ̀. ògbó àtọ ẹ̀mẹ́. ìró awo yẹn ń gbọ́rọ̀ rẹ̀ wá. bẹ́ẹ̀ ni ìgbọ́ tí ń gbọ́rọ̀ náà ọ ṣe mí ní kàyéfì torí ògòǹgò lọmọ mi ń jẹ́ ọ̀gàǹgà kọdà ó kìdà máa wò pé ọmọ ọ̀rẹ́ mi ni kò jẹ́ bá ó tó ṣí ẹ̀ mẹ́ta tí wọ́n ti ń gbé iṣẹ́ wá bá bíi kí wọ́n pè ta wọ́n gbà mọ̀kànlá òkà àlùwò ńgbà àbáyé díẹ̀ wò àwòyìn fa ni wọ́n bá ń bẹ̀ wọ́n ń bọ́ ọmọbìnrin ọlọ́bìnrin wọ́n ṣe rádaràdà pẹ̀lú ẹ̀ àwòyìn fa ni wọ́n bá ń bẹ̀ wọ́n mọ̀mọ́ tuna wọ́n ní bàǹtẹ́ ogun àwòyìn fa ni wọ́n dà á kọ́ wọ́n sì ṣe pé ọmọ ọ̀rẹ́ mi ni ìpè tá a pé awo a gbọ́dọ̀ pé ọgbẹ̀rì bẹ́ẹ̀ ó ṣe á rí báwọn. fadari ká má fi àkókò ṣòfò àwọn tí ìwọ ń sọ yìí ṣé wọ́n jẹ́ kó mọ̀ wípé àwọn làwọn kọ́kọ́ tọ́ kó tó di pé lo nǹkan burúkú fún wọn. n ò gbọ́n tó wí dáadáa yìí tí ibi ń dùn mí. àwọn tí wọ́n gbé wá sọ́dọ̀ rẹ tí wọ́n tọ́jú tí wọ́n ń sọ pé awóyinfa ń lọ sa nǹkan burúkú sí wọn àwọn ò sọ pé àwọn kọ́kọ́ tọ́ tàbí wọ́n sọ̀rọ̀ sí kó náà tó yí wọ́dà. fápẹ́ńlé kí ló ń wí jáde tí ó dùn yìí n ò gbọ́dọ̀ gbọ́rú ẹ̀ lẹ́nu rẹ̀ èèmọ̀ ìmí ewúrẹ́ ń di èèyàn mm. àgbà ni ọ̀ agbájá kan ò sì gbọdọ̀ bá wọ jẹ́. dákun bá ń yà ah. bá ń yà wọ́n bá ká bá dúró báyìí tọ́ka dúró báyìí eh. béèyàn ò bá lọ kó lọ rèé tẹ ọká nírù mọ́lẹ̀ ó rò pé yí ọjà eh? sọ́ka mọ́ déédéé jà. wo wo wo mi wo mi èyí tó ń wí ọ̀lọ́ bá ń wo ó kọ rẹ da àwọn bàbá rẹ fi iṣẹ́ gidi hàn ọ́ ló kọ̀ rí òfin bàjẹ́ ẹ̀yìn tiẹ̀ náà lọ fẹ́ mọ́ ṣe bákànbákàn kẹ́yìn èrè ọmọ sì bàjẹ́ ńlẹ̀ mi ń sọ fún ọ n ò sì ní fẹ́ kó fi nǹkan èlé kọ́ ọmọ ọ̀hún. gbójú rẹ sọ́hún gbójú rẹ sọ́hún ẹ̀ yìí. jẹ́ kí n sọ kíní kan fún ọ àtẹwé àtẹgbò èmi tí mo kọ́ rè. mo máa. o sì mọ gbogbo ọmọ tí mo bí dáadáa àbọ̀ ọmọ òun nìkan lọ́jọ́kùnrin láàrin wọn òun náà ni wọ́n sì fi iṣẹ́ ilé lọ́wọ́ dóná bí n bá dàgbàdàgbà ṣé bí wọ́n ní báládì bá kú ọmọ rẹ̀ ní ó jogún ẹ̀bù bí n bá dàgbàdàgbà tí n bá kú kì í sóhun ní ọmọ ṣiṣẹ́ yìí lọ ni ah. nǹkan kan lè yóò ṣe tí ó fi lórúkọ. Ah, ọ̀nà báwọn akọ o ò gbé gbọ̀dọ̀ tó dáa o torí pé bẹ́ẹ̀yàn bá san pa táǹkù ẹni tó kù ó bòde o ìwọ̀nba ni kọ́ wá mùsùlùmọ́ láyìnrín kéèyàn ọmọ fojú bolóńgbò pupa torí ah ó sì ń wí ó sì ń wí. ẹ ẹ ẹ máa ń yà sẹ́rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí obìnrin òmóore ayé rẹ̀ ò sì mòrò bóyá òkú rẹ̀ mòrò n ò lè sọ ló dáfẹ́ lẹ́sẹ̀ kò kọ̀ gbẹ́yìn tí ń fojoojúmọ́ wá tí ò sọnù kiri ẹ má rìn mí ń jàgé o. èmi mà ní pápá lé. mo mọ̀ pé wọ ni. èmi mà ní. mo mọ̀ pé wọ ni èmi ò wá bọ́ ọjà ọ̀rẹ́ tá a jọ jẹ́ ni mo fi sọ fún ọ bọ́ bá wá wù ọ̀kọ́ gbọ́ ajá tá a wí lọ́rùn tí ọ̀fẹ́ ọ̀dàjẹ́ ẹlẹ́gbára ni àgbòmọ̀mọ̀ tá a wí lọ́rọ̀ tí ọ̀fẹ́ tí àgbòmọ̀ lẹ̀ ọ̀tọ̀tọ̀ yẹn tá a bá wí lọ́rọ̀ tí ọ̀fẹ́ ẹjẹ́ ju ẹjẹ́ ọmọ ṣèbó. ẹ kú ẹ èyí ti rí tá fẹ́ torí ọlọ́fun gẹ̀dẹ̀gbẹ̀ dominu ẹ̀yin pàápàá ẹ sọ̀gun omi ẹ má bí mi nú o. tá a bá rìn mí ń jàgé tínú bá bí mi wọ́n tá a bá mọ dùgbẹ́ ẹ múra sí i kàkà kẹ́bọ́ mọ́ wí ṣe lè ń fọwọ́ rọ̀ mọ́ lórí. ibi tẹ́ bàbá yé rẹ̀ dé yóò jọ di tìyín ni kọ́ ọmọ rẹ kó lè fún ẹ nísìmí. ìwọ gángan làjíjì jàgà kìkì yàrá o. gbàgbé ṣe yín pé àwọn kan ló ti bẹ̀ nígbà yẹn àwọn kan ló ti ṣayé o nígbà. àwọn ìfọwọ́ sí èrè ni ìpàdé mi àti bẹ́ẹ̀ rádaràda yìí. Ah, kì í ṣe ẹjọ́ ọmọ yìí. bí rádaràda òṣìwò nìyẹn. jẹ́ kó rírẹ́ pé o. kì í ṣe ẹjọ́ ọmọ yìí. lórí tó ń dá òtún ẹ̀ tẹ́lẹ̀ wọ́n dá òtún ẹ̀ lágbára ẹni sùúrù náà kí ni sùúrù wọn. bọ́ọ̀bì wá tọ́tẹ́ nù rẹ̀ lọ́wọ́ pamọ́ bọ́ọ̀bì. ẹ̀fílẹ̀ àfihàn pé bó amẹ sani kẹ ìgbà kékeré jẹnẹ jẹ lọdọ ògbọdẹ. kọsẹni tí ẹ má jọ àti bẹ́ẹ̀. ẹ má bí ní ẹja. ẹ fi wọn náà kò sí tí wọn ṣe kí ló bá fi mi ṣe. kò sí tí wọn ṣe. kò sí kankan. o rí pọ́ máa lè níwọ yìí ah. ìwọ yóò jọ mi. ó mọ àpọ́nlé tí ń bẹ láàrin àwọn aláwo láwo lẹ̀ yóò sì mọ bí wọ́n ti ń pọ́n mi létò o sì fẹ́ pa ojú mi. kò sí kankan tí wọ́n ṣe bá mi. Ah. ẹni tó bá ní kí láṣẹ òun láṣẹ hàn. láṣẹ hàn bẹ́ẹ̀ ni bàbá mi. láṣẹ hàn bẹ́ẹ̀ ni bàbá mi. ọ̀sán sẹ́ẹ̀ bàárín mi. wárí sọgbẹ́dùsà. bàbá mi ẹ̀yin mojó o. Ah èmi ni wọ́n jọ. ẹyin mo jọ o. pẹ̀lú wà burúkú yìí. ẹyin mo jọ o. lónìí wọ́n ṣe wá ní wọ́n ṣe àpàtà mọ́ tí wọ́n fàṣọ kú bò la. ẹ ṣe kúrò àwọn yìí fa àwọn yìí fa àwọn yìí fa. ilé ọkọ mi ti dànù lórí ikú ọmọ. mo kú kú sófò dànù. àbí àbí ìròyìn ojú wọ. ibi tí a kú àmì títí. ẹ wá ẹ wá ẹ mọ̀ lọ ẹ mọ̀ lọ. ẹ má gbẹ gbogbo ọmọ ṣàánú mi torí Ọlọ́run tó bá ní bínú ṣe díẹ̀ ló ṣe dáná ó dáná sunlé. wo ẹ̀bẹ̀ wọn lọ ń bẹ mí rí náà ah. kì í ṣe wọn náà lọ sọ pé nǹkan kì í bá wí lọmọ tẹmí bí. tí bá lọ bọmọ wí mo ní kó o dóògùn wò lára ọmọ tó bí ni ṣàánú mi jọ torí Ọlọ́run ọmọ ìsàlẹ̀ ìbùkún ká lè fẹ́ kù pàjẹ́ ṣàánú mi. lọ́mọ eléyìí tó ṣe pé ká ló lúwẹ̀ bọ́lúwẹ̀ bá jáfara ó lè lo nǹkan burúkú fún yàn. Hmm. iṣẹ́ tó kọ́kọ́ ló ń ṣe ni àbáwọ̀ àkọ́ ló ti bá gbogbo ẹ̀ bẹ́ẹ̀ mi tọmọ tèmi lẹ̀ o tọmọ tèmi lẹ̀ torí Ọlọ́run ṣàánú mi o. bẹ́ẹ̀ ló dé sọ́run ẹ tó jàporó díẹ̀ mbẹ́ yóò lè mọ̀ pé mi ni bàbá yìí. wọ́n ṣe bẹ́ẹ̀ tóbi ọlọ́. ìjọ ìjọ ìjọ tòrò lọ ìjọ lọ́dẹ ìjọ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ sanu mi dẹ́kun. bógúlù tún bá wọnú omi ara rọ̀ bí bàtà bá jákùn ọ̀rọ̀ á dì kalẹ̀ ó yá kó bẹ́là oòrùn bọ̀ ó yá bẹ́là oòrùn bọ̀ bẹ́là oòrùn bọ̀. ṣé o mọ rírẹ o èmi mọ̀ bá mi o láàárẹ̀ ṣáàtì lọlẹ̀. iṣẹ́ yìí rèé kòwé mẹ́ta ẹyẹ ọ̀gá mẹ́ta àdán mẹ́ta ó ní tí kòwé báńkì ẹyẹkẹyẹ ìké mọ́ kò sọ́mọ́ náà. àwo yẹn fa ọmọ wa wá kan là kọ́ba wà wá kan là kíjòyè. ṣé o sí. kò sí gangan ìwé lè á ṣe pẹ̀lú. àwo yẹn fa orí tó ń wò lọ́wọ́ mi kì í mọ̀ ṣe lásán ìwé àkáǹtì ogun ni tí mo jogún lọ́wọ́ babalá mi ìwé tó o sì ń wò yìí nǹkan pọ̀ níbẹ̀ bàbá láàyàn ńbẹ́nuwé kálá bá ṣe tán tá a bá pààyàn ńbẹ́nuwé èmi ò rí ní téèyàn ń wá ní ayé yìí yí pé a dà tàbí tá a ṣe tí ò sí núwèé nínú ìwé ọwọ́ yìí náà. Ah, eh, mo ń gbá nǹkan kan bẹ́ẹ̀ ni wọn dédé gbé jáde. a sì ń gbélé pẹ̀lú ìwé yìí. nínú ilé yìí ni ń gbé kí ọlọ́kàn. ẹyin náà dà ní báyìí. ibi tí mo gbé sí ọ̀lẹ́ mọ́ bẹ́ẹ̀ tó bá takòkò èmi ni mo gbélé ọ lọ́wọ́ torí àìfọwọ́ gbígbẹ mú mo. àtè ńlọmọ onítìmọ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eh, mo mú mọ́ra tó bá yá wọn sọ ọ̀pọ̀lọpọ̀ fún ọ. ẹ kìlọ̀ fámọdé ẹ kìlọ̀ fọmọdé. má kìlọ̀ fún ọ. kó má lọ rìn nípadà o. kó má lọ fara kókì dán lójijì o. ẹ kìlọ̀ fọmọdé. ẹ kìlọ̀ fọmọdé. kó má lọ rìn nípadà o. kó má lọ fara kókì dán lójijì o. ọ̀nà tẹ̀ ẹ̀yà bàbí o. ẹ̀yà ní ọjọ́. mọ̀bẹ sùn fa kúrọ̀ rí. ìwà ọmọ ni mọ̀mọ́ ṣòkì gbẹ́. ọmọ ni mọ̀bẹ sùn fa kúrọ̀ rí. ìwà ọmọ ni mọ̀mọ́ ṣòkì gbẹ́. ìwọ lé ní bí ẹkùn ọkọkọ jẹ àwọn yìí ń fa ọmọ. a da ojú ẹ̀ dé iná da ojú ẹ̀ dé iná. bẹ́ẹ̀ dìgbà ṣíṣí tẹ̀dé náà dá òyìnbá. àmọ́ nǹkan mo mọ̀ tó dá mi lójú gbogbo ọba nídébìrin dákúmọ́ lóye àwọn yìí ń fa kí gangan lórí lọ́bẹ̀ tó fi wá rọwọ́ láwọn mi ní bàtà ké lótú ìfẹ́ torí bí àtà tó ń ro tó ń ro kòlá kòlá kòlá kó má lọ bẹ́ẹ̀ láì rò tẹ́lẹ̀. ẹ kìlọ̀ fọmọdé. kìlọ̀ fọmọdé o. àwọn fi owó àkókò tẹ́lẹ̀ a ó fi egbò epo ọ̀bọ̀ epo ọ̀bọ̀ epo ọ̀bọ̀ a fi epo ọ̀bọ̀ lé lórí ewé àjọbalẹ̀ àgbélé lórí o o gbogbo ẹ̀ di gbogbo àgùn gbogbo ẹ̀ pọ̀. ẹ kìlọ̀ fọmọdé ẹ kìlọ̀ fọmọdé má kìlọ̀ fún ọ. kó má rìn nípadà kó má fara kókè dán lójijì o ẹ kìlọ̀ fọmọdé kìlọ̀ fọmọdé kó má lọ rìn má lọ fara kòkè dáwà lójijì o. ọ̀nà tẹ ẹ̀yà bábí o. ẹ̀yà ni ó jọ. ọmọ tá a o. ẹkùn ni ó jọ. ṣọ́ọ̀bẹ sùn rí. ìwà ọmọ ni mọ̀mọ́ ṣòkí gbẹ́. ọmọ ní ṣọ́ọ̀bẹ sùn fàkúrọ̀ rí. ìwà ọmọ ni mọ̀mọ́ ṣòkí gbẹ́. ìwọlé ní ìlànà bí ẹkùn ọ̀pọ̀kọ jẹ́ àwòyìn fa ọmọ ẹkùn ọmọ ẹkùn bá bí ẹkùn ní ọjọ́ bẹ́ẹ̀ dìgbà ṣíṣí tẹ̀dé náà dẹ̀wọ́ yìí ń fa ọ̀run alágbèjọ́ àmọ́ nǹkan mo mọ̀ tó dá mi lójú gbogbo ọba nílòbìnrin dákúmọ́lò àwọn yìí fa kí gangan lórí ilẹ̀ ọbẹ̀ tó fi wá rọwọ́ láwọn mi ní bàtà kélé tu ìfẹ́ torí bàtà tó ń ro tó ń ro kóla kóla kóla kó má lọ bẹ́ẹ̀ láì rò tẹ́lẹ̀. ẹ kìlọ̀ fọmọdé. kìlọ̀ fọmọdé o. ẹ kìlọ̀ fọmọdé. Ah. kó má lọ rìn nípa dé. alágẹmọ tó ń ṣe jẹ́jẹ́ ń wọ. èmi fagbọ́nlé ṣóńṣó ń dájọ́ ọjọ́ àgàdà ń dájọ́ ọjà béèyàn bá pọnmọ́wọ́dọ̀ tí ọba fúnjà èso á ṣe. tẹ́ ẹ bá lè fẹ́ mú mi lọ́wọ́ máa yé bọ́rọ́ tẹ́ ẹ bá lè fẹ́ mú mi lọ́sẹ̀ máa jọ wèrè àjòkan àjòkan àrèmábọ̀ tẹ́ lè fẹ́ mú mi lọ́yẹ̀ tó bẹ́ẹ̀ omi àgbọn ò gbọ́dọ̀ kan èmi àkàrà jẹ̀ṣà. ìfapọ̀nlé o ìfapọ̀nlé o ìṣẹ̀dá rẹ rèé o ìṣẹ̀dá rẹ rèé tọ́ baba débi sẹ́ ṣíṣe làṣẹ. ekusu báyìí ní sawo ekusu ekusu ní sọmọ àrùn àfò ní sọ̀sán yìí epo ní sẹlẹ́gbára igbá òun kì í harun ìkara òun gbí kì í hórìṣà ìjẹkújẹ ìmúkúmu kì í ṣe nàmúnàmú nìkan. gbàdọ́ mi ọ̀gbìn kìíní fún ìyàlájẹ ni mo ní bí mo ti ṣàlàyé fún wọn lórí fóònù bẹ́ẹ̀ ni kí wọ́n ṣe lò ó ọgbọ́n mo ti gbọ́ èmi tẹ̀lé mọ́ wàá rántí mọ́ àmọ́ tí n bá délé nìkan pé yẹn lè ṣàlàyé fún wọn dáadáa. ẹ ní wọn pè mí wọn ló mọ tó ń ro. ilẹ̀ o kálọ̀ o rèwà o. tọ́ ìfakànlé mọ́kànjẹ̀rẹ́ o gbogbo bikibi tó bá wà mo pè ọ́ fúnkú mo pè é fárùn ni gbogbo bikibi tó bá wà ọ̀run alákejì ọ̀run làlà. yé ah! àìbá gínígíní bíi tí gbé ti jágbé ogun dán yé ẹnì kan ò bá yegeyege lọ́rùn ọba sanu ló dífá fọmọdé èbò nípẹlẹbọ àṣàṣì apalásàṣì ọwọ́ sẹ́gẹ̀dẹ̀ bá gbé ara ẹni sínú ẹnikẹ́ni tó lè wà mẹ́ padà sórí wọn. mo náà ṣe bí ọkùnrin mo ṣe bí ọkùnrin àbí. tọ́ ìfapọ̀nlé ara kátá ni kágbà ara kátá ni kágbà ó gbólógbò lọ́wọ́ ológbò ó pológbò ara kátá ni kágbà ó pẹ́ wìrì lọ́wọ́ ẹlẹ́wìrì ó pẹ́ ẹlẹ́wìrì ara kátá ni kágbà ó gbòmùwẹ̀ lọ́wọ́ ló mùwẹ̀ òpó ló mùwẹ̀ ara kẹta ni ká gbà ìpè tí mo pè yìí kò jẹ́ sálákejì ni o. kíní ìwádìí lemọ́lemọ́ pọ̀ bẹ́ẹ̀ ni mo kọjá láàrin ọ̀nà wọ́n yan ọ̀nà fún mi mo tún fẹ́ nǹkan mi ó ti yé mi àmọ́ mo mọ̀ wípé tó bá kú dẹ̀dẹ̀ ká kéwì ìdákẹ̀sán ọmọ awo yàmọ̀ tẹ́rí gba sọ́ni èmi fápọ́nlé ni ọmọ alẹ́ bí oṣù èmi awo afáàgìrì adáàgìrì èmi adágirigiri rẹ bí ìjà tí wọ́n bá sì bí mi nínú tínú bá bí mi tán inú yìí bí mi ẹ̀rín mi ń jà kínní máa ṣáàgùn máa jáàgùn máa lóògùn máa dánògùn wò. Ah! àti wáyé ọjọ́ ìbà àti wọ̀ oòrùn ìbà mo ṣèbà lọ́wọ́ ẹ̀yin ìyá tó dorígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mú ìbà yín o ìbọlú bí kí tọ́kọ́ jáwé mo ṣèbà ọ̀sán ìbí kí tọ́kọ́ wàgbò ìbà yín o sáré tètè bá ìtẹ̀kútẹ́ lé làkọ̀sìmọ̀gbà lóbílẹ̀ bí kànáńjẹ́gbẹ́ bá forí sòkúta omi ni ó fi su ìbà o ìbà ìfapọ̀nlé o ìfapọ̀nlé o ìfapọ̀nlé gbogbo bíkíbi tó bá wà afẹ́fẹ́ ò ní fẹ́ kọ́mọ kangi oko lára tí pẹ́ bá ilé ìwé àgbo mọ́ rí bẹ́ẹ̀ ni mo sọ gbogbo ibikíbi tó bá wà kíkiní yìí kan ò la kó ṣe mọ́tí lára rẹ tó bá jẹ́ kó ń fọṣẹ́ wẹ̀ láyé kó mọ kó mọ pẹ́ tí omi làbùwẹ̀ omi làbùmú kó dà sí ọ lára. Ah! agbára bàǹkùn ẹ má fi pamọ́lá kejì rẹ lójú àní bàgbára bàǹkùn ẹ má fi bàtàmọ́lá kejì rẹ jẹ́ torí pé. bàbá Fárunkẹ́ ẹ má sọ fún mi pé ẹ nílò jẹ àwọn aráabí o nígbà fáwọn òkè ń ṣe ìyàwó gbogbo wọn náà wá sọ́dọ̀ tàwa náà. n ò lè lọ ah, ah. ìjọ tí wọ́n tún wá mú ọbọjú sí ọjọ́ tí a ní púpọ̀ sọdún fa rẹ̀ kò ah, sí gbọ́dọ̀ wà ń bẹ̀. ẹ fẹsẹ̀ kan yabẹ̀ tẹ bá ti yabẹ̀ tẹ mọ lọ́dún fáyín tẹ fẹ́ lọ. kí ló ṣe kí ló ṣe ẹ mú mọ́ra kí ló ṣe. ọmọ ẹ̀ la rí tó ṣe wọ́n ràn wọ́n ràn lójú ọ̀nà ibi tá ti ń gbé kiri pé kó má rìn kúrò láàrin ìlú òun láti rádìgún òun ló sọ pé òun mọ ọ̀dọ̀ àwọn obìnrin ìdí tẹ́ fi wá ń bínú o. ẹ̀fẹ́ ah! sọ sọ̀rọ̀ tí bí sọ̀rọ̀ lọ sí ń sọ yìí kí wọ́n rìn kiri. Ah! Ah! ta ni mo bá jẹ́ ìṣàánú mi kí ló ṣe bọ̀ mi. o ti yé mi ẹfẹ́ fi ṣe wípé bá pàwọn bá káràbà àpáta gbòǹgbò díẹ̀ gbogbo ẹni tó bá mọ̀ ń parẹ̀ gbogbo yín sọ yìí àjùnú àfilẹ. ó kùn bá gùn ó níbi tí ó ti wọ wá omi jẹ́ gbojúgbojú jẹ́ ẹkún eléjì ò dá bọ̀rọ̀bọ̀rọ̀. bíjà bíjà tani ṣe tani bá níjà. àṣewọ ni ó sì wò tuntun ó sì ṣe ra rẹ̀ àṣà bìlù burúkú kan tí wọ́n rántí mi tí mo fẹ́ padà àṣọ ló ti sá èmi mọ̀ bá mi o. mo wí náà. ọpẹ́ kí ni o. àkáǹtì ìwé tí mo gbé sínú ilé tí mo ní mò ń dédé gbéwèé ìjáde mọ́ wá àti àtọ́nulógbé lórí ìsànkàn burúkú mẹ́. ọmọkùnrin oṣù bá tèmi jẹ ó sì dábọ̀ mo pariwo tó mọ̀ mi ó kàwé ó ní ò gbọdọ̀ kàwé kó ṣe lédè lẹ́yìn rẹ̀ ó sì wá ṣe lédè lẹ́yìn rẹ̀ báyìí ó àbí ó. tọ́ba tọ́ba bí mi nínú èyí méjèèjì ẹ jọ̀wọ́ jà pọ̀ mi tún tí ò lọ́rọ̀ wọ́n pàtà mi tún tí ò lọ́rọ̀ kọ̀ lọ́rọ̀ má mú mọ́ra àbí ọkùnrin mi eléyìí ò lè wúlò àbí ọkùnrin mi ṣe ọlù mi wọ́n ní ọ̀rọ̀ mi wọ́n jù mí ní ìlú ọlù.